agbára bàbá ọ̀ agbára bàbá ọ̀ bó bá dàbò kọ̀tẹ́ wọn agbára bàbá ọ̀ agbára bàbá ọ̀ agbára bàbá ọ̀ àṣẹ àṣẹ lákòókè wá àṣẹ àṣẹ lákòókè wá. àtàwọn ẹ̀dá ọlọ́run sọ jẹ́ ọ̀fẹ́ rí ọ. Ọlọ́run ò ní sọ yí afẹ́ rí ọ. Àṣẹ àṣẹ ládùn ní ọ̀run. Àṣẹ àṣẹ ládùn ní ọ̀run. Àṣẹ àṣẹ ládùn ní ọ̀run. Àṣẹ àṣẹ ládùn ní ọ̀run. Àṣẹ ọlọ́run lórí òkè yìí. Àṣẹ àṣẹ ládùn ní ọ̀run. Àṣẹ ọlọ́run lórí òkè yìí àṣẹ alákọ̀ọ́kọ́. ẹsẹ̀ yẹ́yẹ́ yẹ́ kí n bọ̀. Ilé ìtẹ̀lẹ̀ ní àánú sí kù. Àròsọ òdùwà nílé. Ilé ìtẹ̀lẹ̀ ní àánú sí kù. Àròsọ òdùwà nílé. Olúwa mi gbé bàbá mi yọ. Àròsọ òdùwà nílé. Ilé ìtẹ̀lẹ̀ ní àánú sí kù. Àròsọ òdùwà nílé gbọ́dọ̀ sọ ààrẹ sọ́wọ́ ìwà olúwa mi dé o bàbá mi yọ ààrẹ sọ́wọ́ ìwà olúwa mi dé o. Àgbàgbà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dìde. Àgbàgbà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dìde. Ó lè sàríyá mi. Àríyá mi yá mo mẹ́lọ̀ bá wò sí. Àríyá mi yá mo mẹ́lọ̀ bá wò sí. Àgbàgbà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dìde. Àgbàgbà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dìde. Èyí ni Jésù ṣe lébi wa. Èyí ni Jésù ṣe lébi wa. Èyí ni Jésù ṣe lébi wa. Èyí ni olùṣe èmi ní jésù ṣèlédè ọdún. èmi ní jésù ṣèlédè ọdún. èmi ní jésù ṣèlédè ọdún. èmi ní jésù ṣèlédè ọdún. ìbò ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ tẹ̀lé tẹ̀lé o. ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ tẹ̀lé tẹ̀lé o. ọbẹ̀rẹ̀ ìwádìí tẹ̀lé tẹ̀lé o. ọbẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ tẹ̀lé tẹ̀lé o. ọwọ́ mi yá ọwọ́ mi yá mo fẹ́ lọ́nà ọ̀run. ọwọ́ mi yá mo fẹ́ lọ́nà ọ̀run. ọwọ́ mi yá mo fẹ́ lọ́nà ọ̀run. ọwọ́ mi ti yá mo fẹ́ lọ́nà ọ̀run. ọwọ́ mi yá mo fẹ́ lọ́nà ọ̀run. ọwọ́ mi yá mo fẹ́ lọ́nà ọ̀run. ọwọ́ mi yá mo fẹ́ lọ́nà ọ̀run. ọwọ́ mi yá ẹjọ́ lọ́nà ọ̀run. ọwọ́ mi yá mo fẹ́ lọ́nà ọ̀run. Fáyàfáyà lórí ogun máa ń wò ó. Fáyàfáyà lórí ogun máa ń wò ó. Fáyàfáyà

ọwọ́ rẹ méjèèjì sókè. Tap your two hands. Ìwọ ìbí àìnírètí lára wa. Ó yá jẹ́ dànù. Ọwọ́ ti ń ṣiṣẹ́ lórí òkè bí màmá yìí bá lè sàmì mẹ́ta fọyọ̀ mẹ́ta ní ìfòsókè ọwọ́ iná orí òkè ó yẹ kó kàn ọ́ lára. àwẹ̀ àwẹ̀ àwẹ̀ fáyà fáyà fáyà. wo fáyà yàyàyàyàyà. yàyàyàyàyàyàyàyà. o ti ẹ̀ lè mi ara rẹ wàá pa kurukuma wa ní fáyà yàyàyàyàyà. fáyà yàyàyàyàyàyà out of love. mi ò fẹ́ ìdí àìnírètí mọ́. I don't want this hopeless bondage again. olúwa dá ìrètí mi padà. Lord restore my hope ta ló lò lè bímọ sóun ló dá ọ. who said you cannot give birth. ogun tí ò dé ọmọ lé tó fi lè wórí òkè a jẹ́ pé ogun asán ni. the body that cannot keep you at home is a very is a very problem. ẹsẹ̀ tí ò mú ọlẹ̀ sílé. the sin tó dàpọ̀ mọ́ ogun rẹ. tó sì tì ọ́ lórí òkè yìí. and follow this to the mountain. ọlọ́run ọlágùdù sọ di asán. amen. kì kí kí ìwọ mi padà ọbẹ̀ mọ́. just don't return to that sin again. ẹ pariwo sí ti ọlọ́run ọlágùdù. shout to the hearings of God of ọlágùdù. ayé mi kú òun ìdí ẹ̀ ń dé were call the reverend prayer shout aloud. gbogbo bẹ̀ yóò ní gbà place will not go tell you. wàá mìíní ẹ̀. you will mean it so kígbe tó. you will shout aloud. yóò yé mi kúrò lónìí. lord bring my life out. láàrin àwọn ẹgbẹ́ aláìnírètí. among those that. ẹnìkan rò pé mẹ́sìsì òun ò wá mọ́ o ti wọ monopause òun ò lè bímọ mọ́. they think they better bọ́. o gbọ́ ẹ̀rí orí ẹ̀rọ ọgbà yẹn. don't you hear about that testimony. nípa ìránṣẹ́ yẹn. lè sixty seven years. sixty years old. tó ti ṣe nǹkan oṣù kan yìí láti twenty nine years. that has stopped menstruating for the past years and she gave birth. ṣe tinú bíbélì ni. it is not that of the that is not the of the bible. ìwọ gbọ́ onírúurú àwọn èèyàn tó ti sunkún débì nípa ọmọ. don't you hear about those that have cried to this oh, morning concerning child. o rí àwọn tí wọ́n chain mọ́lẹ̀ tí wọ́n ti lọ ilé wọn lọ́gbọ̀n. those that have been banned and have left no room. o rí òróró tó sàn dé ojú tójú là. don't you see their knowledge that came ẹ pariwo lórí òkè yìí lónìí. shout to the end of God. ọmọ tó ń lọ díẹ̀ díẹ̀. it's going again. ọmọ tó ọmọ ti ń parí lọ. phase two mọ̀ tó ti ń lọ nìyẹn. phase two is going. tó máa fi di next week báyìí. mẹ́ta là á ṣe é ìrìnàjò wòlíì ìrìnàjò ẹ̀kọ́ ọ̀nù àtọ̀ wòlíì àti ìrìnàjò àkànṣe lọ́lọ́sẹ̀ bàbá wa ṣe mẹ́ta tán bàbá tún lè kó wa lọ sí Badagry bíi lẹ́yìn rẹ ló tún kú pàdé ọkùnrin is a member. gbọ́dọ̀ bọ́ dandan. ìṣẹ́ we must be free. shout aloud. shout to the aloud. every hopeless bondage. I want to balance. gbéra rẹ lift up your body. èmi wò lọ lára do you rent your body. lift up your body. shout aloud. ìdí àìnírètí. every hopeless bondage. oya jajaja. belus belus. èmi jáde. we are. ẹ gbàdúrà. orúkọ jésù. ọlọ́run alábùjọ gbé mi jáde kúrò nínú ìdè nírètí olùyà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde lórúkọ jésù nínú ìdè nírètí láwùjọ àwọn tó ti sọ̀rọ̀ tìǹà olùyà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà gbé mi jáde olùwà wá. amen dádì á wí pé. dádì will say. ìyá ọ̀ṣọ́. mọ́mí ọ̀ṣọ́. lọ pe ọmọ ìbàdàn yẹn wa. go and call that ìbàdàn child. sàámú. sàámú. pe ọmọ òun wá. call that child. olúdélé. olúdélé. ọmọ ìlú mi ni o. you are from my you are from my village. mo rí ipò ga mi ò dẹ̀ tí ì nígbà yẹn. and I have not received calling. ẹ dúró. stay. ilẹ̀ tó máa ń sojú ẹni àwa ní mọ òkun rẹ̀ rìn kò ṣeé ṣe kì í ṣe gba mo gbà pé it is not it was not jọmọ wòlíì that I was the son of a prophet that is mo fẹ́ dán olókòwò táyà I want to establish you in ta go and be selling tires mo ní dáàdi mi ò ta I said dáàdi I'm not sure mo ní mo ti gbọ́ I said okay sir mo sá lọ ní sir I ran away torí pé because wọ́n sábẹ́ gbé ayé mi kúrò he wants to take my life away nínú pàlàpàlà even from that from that hopeless body nínú pàlàpàlà even in that corner lórúkọ Jésù ta ní sàmì yìí ẹ gbọ́ lónìí nínú ìdí àìnírètí mo fi tí mo ti experience gbàdúrà fún ọ ní orúkọ ẹni tí ń jẹ́ Jehovah ọlọ́run tó ní orí òkè yìí ọlọ́run tẹ̀dó orí òkè yìí nínú ìdí àìnírètí ọya jáde. ìbá jẹ́ pé kò sí àpáta tí ọlọ́run fi pamọ́ fún bàbá ọlágúnjú ń bí ìbá fúyẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn díẹ̀ torí ìdojúkọ ibi tí ẹ máa ń kó wàá rè. because the challenges of where you always take us. ṣùgbọ́n ẹni tó ní ìpè wojú olódùmarè. God the àkókò mi tó. said it is time. tí mo fààyè gbọ́ kí àwọn èèyàn máa já. that I will make you olúwa sì wá bí ìrí nítorí rẹ. and God seek you. ta ló lè sàmì àdúrà. who can say ọlọ́run ẹni tó wá bí ìrí màbọ̀ ọlágójú. nígbà tí ìrètí pin. when he has lost hope. tí olúwa dẹ̀ sọ fún ẹ pé orí ah. àpáta ni kò máa kó wọn lọ. I said take them to the mountain. sẹ́tà ìlórí òkè tara wọn ni. ṣùgbọ́n ìrìn àjò January. orí àpáta là á wà. it is always on the mountain. mo rántí pé. I can remember that. lọ́mọ ìjọ wọn a máa kó wa lẹ́ẹ̀dẹ́ the church member. àlórí àpáta la gbọ́dọ̀ wà. we must be on the mountain. o gbọ́dọ̀ dàyàdá pata. ẹsẹ̀ rẹ gbọ́dọ̀ ti àpáta. your feet must stop upon the mountain. torí kó o gbọ́dọ̀ lọ́nu ọdún yẹn lọ jagun. because you must not pass by your five twenty twenty one. ìdè tó di ọ̀sọ́jú kan. lórúkọ jésù. tó fi ń jẹun tí ò dáa. ayérayé. tó fi ń wọṣọ èkìsà. Eh, ìdè elékìsà. ayérayé o. inú de tá a fi ọ́ sí njó ní ìlú sì wà. Hmm. inú de tí a fi ọ́ sí wọ́n sì tún bá ọ. lónìí ọ̀ya jáde. ah wíwò. jésù. Jacob nídélé de pa. The Jacob can be tied. A lè fẹ́ orí Jacob. The the head of Jesus can be tied. Ṣùgbọ́n lórí But as regard Peter. Kò ṣeé ṣe bẹ́ẹ̀. It is impossible. Bàbá rẹ̀ ni ó lè It is your father that can be bound. Ìyá mi ni ó It is my mother that can be bound. Yìí sọ̀kún àlédè mi. They cannot bind me. Bẹ́ẹ̀ dè mí ẹ ti sìn yẹn. If you bind me, you so bind me. Sọ pé mo bá o. o. ti sú ọ ní tired. ẹ pariwo re. shout aloud. mọ̀mọ́ ìmọ̀ wo bí báyìí. mọ́mí look here. jọ tẹ́jú mọ́ mi dáadáa. please look at me. ẹ pariwo gan. shout aloud. mo rí nǹkan láyé yíṣọ sá. I saw something in the life of Bishop. ẹ sà àwọn kan láàgbúrò yíṣọ máa gbúrò rẹ. we you can hear about yíṣọ. ẹ sà. yes sir. bàbá rẹ wípé. his father said. bó o bá di alágbára. if you become powerful. ó já jàgà. you will break the law. arákùnrin rẹ lọ́wọ́ rẹ. of your brother from your neck. sẹ́mi yẹn ṣe ń já jàgà ló it is how you break. sọ àjàgà mi já. my yóò gbé broken. ó dàbí èpo òrí bí ṣe ibi tó wà yẹn. there you are. wo wàá jàdílẹ̀ yẹn oh, tọ́pẹ́ àjàgà mi já. my body be broken. CAC lọ wá. You are Ó kọjá kéékèèké pé ẹpín kan méjì abubu tán làdúrà lẹ́yìn. It is unlimited the prayer is unlimited. Ẹ pariwo. Shout Àjàgà tó dè mí. Every yoke that has start me now. Mo sọ lórí ẹ̀rọ lẹ́yìn fún àwọn. I said it online for people. Bàbá Ọlágúnjú bá wa sọ wípé. Daniel Ọlágúnjú told us that. Mo bá fẹ́ bọ́ nínú ìdè jùlọ If you want to be free from every bondage. And you want your yoke to be broken. Wọ́n kí parẹ́ busy to ask for power. Once you ask for power. The angels. They will become your friend agbára bá wà. because wherever power is. ibẹ̀ làwọn máa lọ dúró sí. that is where they stay. ọ̀rọ̀ agbára. the part the case of power. fún ọmọ Ọlọ́run ti ń béèrè. even for a child of God that is asking. ó dàbí àṣà ni. it's like an eagle. tí eagle bá ti rí èéfín. once the eagle sees a small and flame. ẹ bá bá mọ̀ pé àṣà wà ládùúgbò yìí. if you want to know that. ẹ̀yin ẹ̀ kọ́nẹ́jọ kẹ́ ẹ dánájò. you will a minister of God and a child of God to make it. ìwọ just be asking for power. irú ẹ̀ tán bàbá Ọlágójú béèrè. the one that the the the áńgẹ́lì ọmọ wádọ̀ rẹ ẹni tí o bá mọ̀ délédélé ọmọ òpin sí wọn ni àbí wọn o máa dáùtù rẹ tó bá yá bó o ló ṣe ń ṣe toró ti ẹ̀ńtáìtù sí áńgẹ́lì gbogbo bí a bá ti dáná láyé bẹ́ẹ̀ fi bá ti jáde àṣà gbọ́dọ̀ wá bẹ̀. whenever you see smoke there must be àṣà there must be àṣà there mo fẹ́ kó pariwo olúwa ó yá já àjàgà mi every of my yoke. the power that will bring. wà á náwó kèbí ẹni tó fẹ́ gbé nǹkan. lift your hands up. agbára tí ó já àjàgà mi o ó yá wọlé sí mi la. enter into my life. ìyá bàbá yìí sọ wípé. the father of Esau said. lóòótọ́ o. truly. ayé rẹ ò tí ì bàjẹ́ tán. your life is not yet ah, destroyed. ọlọ́lọ́run ṣe ọlọ́lọ́run ṣe wọn. he said no. pẹ̀lú condition ni o. it is with a condition. gbogbo ìrè tó yẹ ń fún fún ọ. every of your blessings. ẹ̀dẹ̀ mọ́ gbàgbé. and don't forget. ìjà ń bẹ ní yàrá àyànmọ́. get fat láti inú oyún. even from their presence. ni isọ ni jacob ti gbá isọ lẹ́sẹ̀ mú. bẹ́ẹ̀ wọ́n gbalẹ̀ wọ́n ti ń jagudu. and they were wrestling even in their mother's womb. jacob fẹ́ ṣáájú ẹ̀ wáyé. jacob wants to come out first. isọ fẹ́ ṣáájú wáyé. isọ ráìdì ẹ̀. isọ ráìdì ẹ̀. ṣùgbọ́n nígbà tí ń lọ. but when he was going. jacob gbangi kìí sẹ́mu. jacob hold him to his head. o ní lọ. you will not go. ó lagidi. he will wrestle. ó jáde mọ́ lọ́wọ́. he came out. ó dénú ayé. he come to the world. ó wò pé ìwọ. he look at him like you. lọ́ọ́ máa jẹ́ olórí fún mi. so you be an elder. ìwọ lọ́ọ́ máa lògo. Yes, sir. Yes, sir. lè ṣe ara rẹ̀. If you cannot concentrate yourself, forget about your glory. This is what concentration. Everybody has oh, sleeping. O ti ẹ̀ gbọ́dọ̀ You must not miss any of the day. Everyone has sleeping. You are not sleeping. O máa rógo ìwọ ti ṣe ntẹ́nìkan ò ṣe rí fámìlì báyìí. the people cannot do. oorun ni wọn sùn bí o ti wá. they sleep where you are. ṣùgbọ́n o sùn. but you refuse to sleep. yorùbá dẹ̀ lẹ́nu tó bá ṣe ntẹ́nìkan ò ṣe rí. and yorùbá people say no. ojú rẹ̀ ó rí ntẹ́nìkan ò rí rí ojú rẹ̀ máa rí ire. irú àmì wo ni o lè dùn ókè tó ń ṣe yìí ojú rẹ̀ máa rí ire. mo wí bí ọmọ wòlíì ojú rẹ máa rí ire. amen. ó dẹ̀ máa gba ire lọ. amen. sọ pé orí mi ò ní takò. my head will not go against it. excuse me. excuse ó dénú ayé. he got to the wall nítorí àṣàrò. because of pottage. ó gbà àṣàrò jẹ lọ́wọ́ jacob. he collected the pottage from jacob. ẹbọra rẹ arákùnrin ó gbèkú lọ́wọ́ ẹbọra. ìdí sí máa rẹ lè. ibi ògo lọ sí nìyẹn. I was where he wanted to go. ibi ọ̀tá sí ọlọ́run gbà padà fún ọ. amen. excuse sir. excuse me sir. n gbọ́ ya. at the time. bàbá jacob gbàdúrà fún jacob. the father of jacob pray for jacob. dípò kó gbàdúrà fún yín instead of praying for his son. mo àkókò ti lọ. oh god ó gbàdúrà fún. he prayed for ó ti gba gbogbo rẹ lọ. he has taken all the blessings. ó pẹ́ kó tó dé. he came he returned late. ó ogun tó mú kó mú late. lórúkọ jésù. ogun tó mú kó mú last. Hmm. tí gbogbo ẹgbẹ́ ti lọ. lórúkọ jésù. ogun yẹn sẹ́ wọlẹ̀. amen. ogun tó jẹ́ òmù nọmba last ọlọ́run sẹ̀ fún ọ. amen. Ìgbà tó lọ ṣe passport gan-an nínú kú ní system ò ṣiṣẹ́. That was when the system become faulty ìgbà tó o lọ ṣe kíní kan tó o lọ ṣe dọ́kímẹ́ǹtì yẹn ìgbà yẹn ni sísítẹ́ẹ̀mù bàjẹ́. when you went to kọ̀dọ̀dọ̀ èyí. o ti mọ̀ wípé. so we know that. àkànṣe ogun òdílé ti dé. there is a special part of our. ogun yẹn ó wọlẹ̀. amen. ogun ti ń yí ọjọ́ ayọ̀ rẹ. lórúkọ jésù. ó wọlẹ̀ wájú rẹ. gbàdúrà kan yìí ẹ kígbe. Esau. Esau. Excuse her. Yes sir. Jacob rò pé ó ti parí Jacob thought it is finished for him. But his father said. Tó di alágbára. Once you become powerful. You will break the yoke. Of your brethren. Lọ́rùn Even from your neck. Excuse Excuse me sir. Olú wa ṣe méní méjì. Yo they did not do. He went to seek for power. I will receive power. Sọ pé agbára. Power ta ló lè pè pẹ̀lú agbára ṣé agbára sagbára wa nù sọ pé agbára. báwa. sọ pé agbára o. agbára. o bára mi ṣe ó yá gbà nígbà tí Esau gba agbára. when Esau received the power. Jacob ń bọ̀ wá bá ẹ̀gbẹ́. Jacob was coming to meet ó wá ń fi àwọn ìbákasí àgùntàn àgbò màálù. he said he is ó ní kò lọ wájú kán lọ bẹ́ẹ̀. that they should nígbà tí sọ rí. when he saw so those things. ti gbàgbára ó ti gbogbo ẹ̀ padà. he has received power and received glory. ó wo ohun tí ó pé. he looked at what he was doing. ẹ fáwọn ẹran yìí ló ń jẹ. you are you did not feed all these cattle. gbogbo eléyìí ò wúlò fáwọn. all these things are not useful for me. ọlọ́run bàbá mi ti dá ńlá. the God of my father has blessed me. eléyìí ò ní túmọ̀ mọ́. I don't this one. mo ti ní ọ̀pọ̀ ọ̀lọ́. I have many of it. ẹnìkan máa bọ́nú ìdè ní alẹ́. amen. ó fi hàn pé tí àdúrà bá ti ń balẹ̀ lálẹ́ yìí one prayer is coming. wàá yari wàá máa bínú sí ogun you will be hungry to your power part of your celebrate ogun. you must not celebrate battle. celebrate yẹn. it simply means you are celebrating your battle. you will be telling that battle that. o ṣe mistake you have made a mistake to. àwọn those were the things that made us to be free. he told us that. bí a once we receive power. the angel will come. and once the angel arrives. angel that will say áńgẹ́lì tí ó sọ pé ẹ gbéṣẹ́ fún. angel that will say give him the contract. gbogbo ọmọ chọ́ọ̀chì ló fẹ́ ní ringitun yẹn. áńgẹ́lì rẹ tí ó gbé wọnú ògo lọ. lórúkọ jésù. ó máa bá ọ lọ lé lónìí. amen. ẹ gba ẹyọ kan tó kù yìí lóhùn rárá every prayer in the Lord of God. Shout Every yoke of my neck be broken. Like the days of Esau mama yìí ni ó kígbe jù. this mommy you are gonna shout. ẹ sà ìdè tó de kẹ́tẹ́kẹ́tẹ́ ló de ọmọ ẹ. báwo ni the bondage of the dog. atu ọmọ atu ìyá. the child was loose the body was loose. bí mama bá tiẹ̀ ti gba kádàrá. even if you. kò tọ́ sí wa kó o gba kámúnú ogun. it's not okay for you to accept that way. gbogbo ẹsẹ̀ rí ọmọ mi. all your body. abọ́dà bí ìpẹ́sẹ̀ rí òtó lẹ̀. it be as if your leg is not touching down. you are gonna shout aloud. o. every yoke will broken. agbára tí ó já àjàgà. the power that will break every yoke. bóyá wọnú mi. enter into my life. láti òní lọ. as from today. bí ọmọ gẹ́lì di olólùfẹ́ ẹ pariwo ẹ gbàdúrà. Ah. Oh, ẹ̀mí mímọ́ o agbára tí ó já ọjàgà wọnú mi. ẹ gbàdúrà yẹn dáradára ẹ gbàdúrà yẹn dáradára. Jésù Olúwa wá. Amen. Ogun ayé mi gbọ́ fàyè mi sílẹ̀ ogun ayé mi gbọ́ fàyè mi sílẹ̀ àjọ wàá bí ni a ò ní jọ kúrò ogun ayé mi gbọ́ o fàyè mi sílẹ̀ kí lẹ wí. ogun ayé mi gbọ́ fàyè mi sílẹ̀ ogun ayé mi gbọ́ fàyè mi sílẹ̀. àjọ wàá bí ni a ò ní jọ kúrò.

àjàgà bábílónì wò àjàgà bábílónì wò àjàgà bábílónì wò lulẹ̀ ogun wa yóò mi wó pátápátá. ẹ sọ̀rọ̀. àjàgà bábílónì wó. Jésù Olúwa wa tó o bá rí àmì ṣe ibi adi ayé rẹ mọ́ ibi tí ogun ìdílé bàbá rẹ ogun ìdílé ìyá rẹ dì Jésù ọlágójú ogun bàbá ìyá tó jìnnà mo wí gẹ́gẹ́ bí ọmọ wòlíì lórúkọ Jésù iná palẹ̀ wọn mọ́ ògo fún orúkọ olúwa jésù olúwa ní báyìí a ó pe àwọn akọrin láti ìlú ìlọrin òtítọ́ lérè kwaya ẹ pa àtẹ́wọ́ fún jésù ní ayé wọn ẹ pa àtẹ́wọ́ yẹn dáradára. tó pa wá mọ́ ẹ já máa jọ̀wọ́ yẹn sí Ọlọ́run. King of Kings. ẹ jẹ́ gbogbo ènìyàn tó jókòó dìde dúró. Let the living stand up their feet. gbogbo ènìyàn tó jókòó. Let all that are sitting down. ẹ dìde dúró. Stand up on your feet. bí a ò bá ju Ọlọ́run lọ. If you are not bigger than God. lẹ́yìn àwọn bàbá bàbá tó wà lórí pẹpẹ yìí. Apart from our father on the altar ẹ jẹ́ gbogbo èèyàn ó dìde dúró. let all the living souls stand on their feet. gbogbo èèyàn gbé ọwọ́ méjèèjì sókè. and let raise your two. òru òní jẹ́ òru agbára. night of power. mo rí ìran àbàmì. vision. ìran kí ni mo sọ pé mo rí? mo rí ìran àbàmì. I saw a mysterious vision. ẹjọ́ gbogbo ẹni tó ní ẹ̀mí ẹ gbé ọwọ́ méjèèjì sókè. all the living souls rise wàá pariwo. and you shout aloud. gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí. listen to what I will t- I'm saying. ọlọ́run ọlágójú òsùn. the God of ọlágójú. ààyè ló wà títí dòní. till today. Ọlọ́run Ọlágúnjú ò sọ agbára nù o. Ó ṣiṣẹ́ agbára bíi ti náìtì tàtì. Ó yá pariwo. Ọlọ́run. jẹ́ gbogbo èèyàn dìde dúró. let everyone stand on their feet. ààyè ló wà títí dòní. he's still alive till today. ọlọ́run ọlágúnjú oṣù agbára nù. the God of Alágúnjú did not lost power. ó ṣiṣẹ́ ìyanu. he's still doing the. fifty ninety thirty. ninety days of ninety thirty. ẹ gbogbo èèyàn tó wà ní ẹ̀yìn. those that are at the back. ẹ máa bọ̀ níwájú yìí. come to the front. ẹ wo ibi òpó ẹni tó gbé kàlẹ́ndà lọ́wọ́ yẹn. look at where the usher is standing. ọkùnrin tó gbé kàlẹ́ndà lọ́wọ́ yẹn gbé sókè. raise your calendar up. ìwọ gbé sókè ìwọ náà ni mo ń bá o. let usher raise his calendar. ṣé láti bẹ̀ yẹn síbi tá a wà yìí. till the front. mo rí òṣùmàrè. I saw a rainbow. ó sákò gbogbo ibi tá a wà yìí. and it circle where we are. mo béèrè lọ́wọ́ ọlọ́run ọlágúnjú. and I asked God olúwa báwo la ṣe lè mọ ìran yìí sí. God how do we explain this vision. ẹ̀mí ọ̀run sọ fún mi wípé. and the spirit of heaven tell me. gbogbo àwọn tó bá lè wà nínú sákò yìí. those that are in the middle of that Olúwa wí fún mi pé. And the Lord told me that. A fẹ́ ṣe iṣẹ́ agbára nínú ayé wọn. That we want to do a miraculous thing in their lives. Ẹ lọ jí gbogbo àwọn tó wà nínú church. Go and wake those people in the church that are still sleeping. Gbogbo àwọn tó wà lọ́wọ́ ẹ̀yìn ẹ jẹ́ wọ́n súnmọ́ pẹpẹ yìí. let them come closer to the altar. ẹ jẹ́ wọ́n súnmọ́ pẹpẹ yìí. let them come closer to the altar. bí mo ti sọ yẹn. as I am saying it. ẹ jẹ́ kí àwọn èèyàn gbàgbọ́. let everyone believe. mo wà níyìn láàárọ̀ yìí. I am here in the morning. mo fẹ́ fún wa ní information. I want to dish an information ó fẹ́ fún wa ní information. I want to give you an information. ó pe èèyàn gbé ọwọ́ méjèèjì sókè. Let everyone raise their hands up. ó ku ìgbà méjì nínú orin yẹn. and we are going to sing the song two more times. ọfà búburú kan máa jáde lára rẹ. and the evil arrow will come out of your body. ó máa pín ara rẹ̀ sí ọ̀nà mẹ́tàlélọ́gbọ̀n yourself a máa wọnú ayé àwọn tó fẹ́ wọ̀. and will be going into the life of people that will. ọ̀fọ̀ yẹn máa jáde. and the arrow will come out. a wà pín ara rẹ̀ sí ọ̀nà mẹ́tàlélọ́gbọ̀n. will divide himself into three. ó fẹ́ wá bí tó fẹ́ wọ̀ nìyẹn. he ọwọ́ méjèèjì sókè. raise ọwọ́ méjèèjì sókè. gbogbo agbára tó kù lọ́rọ̀ rẹ ló fi kọrin yẹn ó fi gbogbo agbára rẹ kọ́. you use all your strength. ọlọ́run babalọ́la ó sùn. ọlọ́run babalọ́la is not sleeping. ààyè ló wà títí dòní. still alive today. ọlọ́run ọlágójú ò ṣàgbára nù. babalágójú àgbọ̀lọ́ ti bá ó ṣiṣẹ́ agbára. he is still working. fifty ó yá pariwo. ọlọ́run pariwo sókè gbogbo ènìyàn. shout aloud everyone. obìnrin yìí sọ̀rọ̀ sókè. ladies mother speak out. ọlágunjú ṣàgbára nù. ẹ gbogbo èyí ó dìde dúró. let everybody rise on their feet. Fifty, ninety thirty ẹ̀mí ọ̀run sọ mi pé àwọn kan máa ṣe lòdì sí ìran yìí. the so the spirit of the Lord told me that some people go against this vision. wọn ò ní gbọ́. and they will not hearken to it. wọn uh, ò ní gbọ́. and they will not listen to read, wọn ò ní gbọ́. and they will not listen to eat, ẹ gbé ọwọ́ méjèèjì sókè. raise your two hands up. ó ìgbà kan ṣoṣo. this is the last round. ó ìgbà kan ṣoṣo. the last round. máa ṣèkì ara rẹ tó bá ti kọrin begin to shake your body when you are singing the song. ó mọ̀ wípé agbára Ọlọ́run wà lórí àpáta yìí. and you will know the ó mọ̀ yìí pé iná bẹ lórí àpáta yìí ogun ọlọ́jọ́ pípẹ́ fẹ́ fayé rẹ sílẹ̀ báyìí ìwọ sáà ti gbàgbọ́ ìwọ sáà ti gbàgbọ́ pé ọwọ́ yẹn sókè ọlọ́run bá bá lọ́lọ́ oṣù ààyè ló wà títí dòní ọlọ́run ọlágùnjù ó sọ agbára àánú ó ṣiṣẹ́ ìyanu bíi ti náìtì tàtì ẹ pariwo. ọlọ́run bàbá lọ́la ó sùn. ẹ̀mí mímọ́. ààyè ló wà tí ti tòní. má ṣèkì ara rẹ fọyẹ́ má jáde. you shake your body. ọlọ́run ọlágùnjù ó sọ agbára àánú ó ṣiṣẹ́ agbára bíi ti nineteen ẹ pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan iná tó lè tú mi sílẹ̀ dà. the fire that can deliver me. ó yẹ sọ̀kalẹ̀ sínú ayé mi. come into my life. ọwọ́ iná tó lè gbà mí lọ́wọ́ ogun. the fire that can deliver me from the battle. ọwọ́ iná tó lè gbè mí níjà. that can help me. ọwọ́ iná tó lè gbé mi dìde. the fire that can ọwọ́ iná tó lè tú mi. and the one that can release me. ó yẹ kọjá sí ara mi. ẹ̀yin tá ara mi ṣe é pariwo àdúrà. ká ké ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. ara mi sí ọ yìí olúwa rán mi sí ọ láàárọ̀ yìí ọwọ́ iná tó lè tú mi sílẹ̀ ó yá kọjá sí ara mi ó yá kọjá sí ara mi ó yá kọjá sí ara mi ó yá kọjá sí ara mi ó yá kọjá sí ara mi ó yá kọjá sí ara mi. gbọ́ àdúrà àmì méje fáyà méje ọwọ́ iná tó lè tú ọ sílẹ̀ ó yẹ kó kọjá sí ara rẹ. amen amen amen amen amen amen amen fire fire fire fire fire fire fire wo bí àtẹ́wọ́ ló máa pa. you are going to clap your hands. mo fẹ́ celebrate ọlọ́run ìpè bàbá ọlágúnjú nínú ayé wọn. I want to celebrate the God of Ọlágúnjú in his life. ìpè tí mo gbanú rẹ̀ kọjá. the calling I passed through. tí mo sì ráàánú gbà. and I received my message. mo kí bàbá mi Emma Ọlágúnjú. I greet my father Emma Ọlágúnjú. begin to clap for the king of kings dáàdi agbára ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé yín. amen. àti mọ́mì. amen. gbogbo àwa ikọ̀ ọlọ́run. I greet all the ministers of God. ẹ̀yin bàbá bàbá. all my fathers. lórúkọ Jésù òkè lẹ́ máa lọ. amen. eré ìje yìí a ó parí ẹ̀ sí ìjọba ọlọ́run. amen. Jésù Olúwa wa. amen. ẹ pàtẹ́wọ́ fún Jésù. clap for Jesus. Gbé ọwọ́ rẹ sókè. Raise your hands up. Ẹ kégbe. You will shout. Ọba àkókò ńlá mo ní yìí. And this time that I have. Mo fẹ́ kájọ lò dáradára. I want us to use the very well. Olúwa méjì lolúwa fi rán mi. And we, I have two prayer points. Àkókò rèé. This is the first one. Gbogbo èèyàn kígbe. Let everyone shout. Ẹ pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan. And you call the name of Jesus. Ọlọ́run ọlágójú o do. Iṣẹ́ àṣekù ọ̀run nínú ayé mi. All the work of heaven in my life. Ọlọ́run fòru òní yanjú ẹ̀. For use tonight to complete it. Iṣẹ́ àṣekù ọ̀run. All the leftover of work in my life. In my life. Tí mo gbé wá sáyé. That I brought to earth. Iṣẹ́ àṣekù ọ̀run. All the work of my life. Nínú ayé mi ẹ pariwo ọlọ́run ọlágúnjú ẹ forú òní yíjú ẹ ẹ ṣàṣepé rẹ ó yẹ àdúrà. ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ bá ọlọ́run sọ̀rọ̀ iṣẹ́ àṣekù ọ̀run nínú ayé mi ah. ẹ̀yin tẹ́ ní àdúrà yẹn gbà dáadáa pray this prayer very well. ẹgbà dáadáa. pray it very well. ẹgbà dáadáa. ẹgbà dáadáa. ẹgbà dáadáa. ẹgbà dáadáa. gbọ́ àdúrà àmì kan ṣoṣo Jésù Olúwa wá. amen. ẹ wo bí gbogbo ènìyàn. look here everyone ẹ jẹ́ ń bá wa sọ̀rọ̀. let me talk to you. ìgbà kan ló kù tó fẹ́ gbàdúrà yẹn. we all Kí ni iṣẹ́ àṣekù ọ̀run? And what is the uncompleted work of the heavens? Sórí àwọn iṣẹ́ àwọn kankan wà nínú ayé ènìyàn. There are some things tí kì í ṣe ọwọ́ òkùnkùn. that is not the end of the evil. kì í ṣe ọwọ́ ọ̀tá. and it is not the end of enemy. kì í ṣe ọwọ́ ayé. and it is not the end of the of the wicked world. àwọn iṣẹ́ àṣekù ọ̀run ni. it is the uncompleted work of Tàbí the error. tàbí àwọn iṣẹ́ tó ní ẹ̀rọ látọ̀run or there are some error from heaven. o lè máa rí mi bí ẹni tí orí rẹ̀ ò pé. you might be looking at me as a foolish person. ọlọ́run máa ń ṣàṣìṣe bí òye bá yí ọ dáadáa and understanding. Ìdí nìyẹn tí Ọlọ́run ṣe wá sí ayé. And that is the reason why God came to earth. Sori programu ọdún yìí. And this year program. Tó sọ fún wa wípé only God. That say Ọlọ́run nìkan ṣoṣo. Only God. Ọlọ́run nìkan. Sori only God yìí. That Ọlọ́run nìkan. Ó ló lè yanjú iṣẹ́ àṣekù ọ̀run nínú ayé rẹ̀. It's the only one perfect your life kì ṣe gbogbo ènìyàn. it is not everyone. tí ogun jà. that is facing battle. kì ṣe gbogbo wọn lọ̀tá ń bá jagun. it is not from the enemy. àwọn iṣẹ́ kan tó yẹ pé àtọ̀run ló ti wá. but there is some problem that is from heaven. ìwé johannu orí ìkẹsàn and the book of John chapter nine. láti ẹsẹ̀ kínní. from verse one. olójẹ́ ká mọ̀ wípé. to make us to understand that. iṣẹ́ àṣekù ọ̀run wà. there are some uncompleted work from earth. nígbà tí àwọn ọmọ yìí ń béèrè lọ́wọ́ olùkọ́ni. and when they were asking the teacher. olúwa kí ló ló ṣẹlẹ̀? No, what happened? Ta ló dẹ́sẹ̀? Who sinned? Nínú ìyá ọmọkùnrin yìí. Is it the mother? Tàbí bàbá rẹ̀? Or the father? Olúwa wí And the Lord said. Kì í ṣe ẹ̀ṣẹ̀. It is not their sin. Bàbá rẹ̀ ọ̀sẹ̀. It is not the father. Ìyá rẹ̀ ò Rather the mother. Iṣẹ́ tẹ̀ ń wò yìí. For this work that you're looking at. Iṣẹ́ àṣekù ọ̀run ni. It is the uncompleted work from man. Iṣẹ́ tẹ̀ ń wò yìí. And this work that you're looking at. Iṣẹ́ àṣekù ọ̀run ni. It is the uncompleted work from the Lord. And the Bible let us know Látinú ìyá It is from his mother láti fọ́jú. that is blind. ó ipa ojú òṣìṣì ń bẹ̀. and the sign of eyes is not there. ìṣe pé ọ̀tá ló fọ́ lójú. it is not the enemy that blind him. àwọn tí a ṣekù látọ̀run ni. olùkọ́ ni wà ń tẹ̀síwájú. and the teacher now come continue. ó ní nítorí ìdí èyí. so that. ni mo ṣe wá sáyé. that I came to the earth. nítorí pé àkókò yìí ṣe ọ̀sán. and this time is not after òru àpọ̀ a night is coming. ìgbà tí ẹnikẹ́ni ò ní lè ṣiṣẹ́ mọ́. that nobody will be able to work. iṣẹ́ àṣekù ọ̀run ni. and the uncompleted work of the kì í ṣe ẹsẹ̀ bàbá rẹ̀. it is not the fire ẹgbọ́ eléyìí sà gbogbo ẹni tí ń wá mọ gbogbo wọn kọ́ ni ogun àjẹ́ ń bàjá ẹgbẹ́ tí bàbá wòlíì ọlágúnjú sọ lánàá obìnrin tí ò ní inú ọmọ tó sì bí ọmọ mẹ́ta àwọn dókítà wa tọ bàbá lọ wípé sọ fún obìnrin yìí kọ́ má bímọ mọ́ torí àwọn tí ń gbé ọmọ lọ tí ń gbọmọdún rẹ̀ iṣẹ́ àṣekù ọ̀run ni is the work of the devil. obìnrin yẹn gbé inú ọmọ wá. and the woman doesn't have womb. kò gbé àgbo ọmọ wá. he doesn't have womb at all. ẹ lè sọ pé tí mò ń sọ ọkọ rẹ. you might be telling what I'm saying is not correct. ẹ kúkú sọ wípé kò nọ́mà. just tell me it is not normal. ẹ bí mo ti ń sọ fún yín. just accept what I'm telling you. iṣẹ́ àṣekù ọ̀run ni. it is the uncompleted work of the devil. ọ̀pọ̀lọpọ̀ àìsàn. and there are so many diseases. làwọn kan gbé wọnú ayé yìí. they brought to this world. iṣẹ́ àṣekù ọ̀run ni. and it the uncompleted work of the apple. nítorí èyí ni Jésù complete every work. gbogbo iṣẹ́ àṣekù. every uncompleted work. pamphlet eh, mo rí kìíní ìlọ́wọ́ ẹnìkan lẹ́kọ̀ọ́ ẹ má bínú sá. I saw one pamphlet. dáàdi ẹ má bínú sá. ẹ wo tó wà lọ́wọ́ mi. look at what I'm ẹ wò bó ṣe rẹwà. look at how beautiful it is. ẹ wò bó ṣe fine. look at how beautiful it is. hallelujah hallelujah. hallelujah. ní ìgbà tí wọ́n fẹ́ tẹ ìwé yìí. when they wanted to print this out. lẹ́yìn ìgbà tí wọ́n ti design lórí kọ̀ǹpútà. after they designed it. wọ́n wá gbé lọ sí orí ẹ̀rọ tó máa tẹ̀. and they now brought it to a machine that will it out. ó lè tó bóyá bí bóyá ten thousand copies. it might be ten thousand copies. òun náà fẹ́ ṣe báyìí. that they wanted to bring out. àwa gbé sẹ́nu machine. and they now brought it into the machine. machine nìyẹn. it is that machine. a máa mú ìwé yìí lẹ́yọ kọ̀ọ̀kan. you to bring technique one by one processing it. bó kọjá. as it's processing it. sẹ́rí ìwé yẹn bó wà lélẹ̀. look at how the template is. hallelujah. hallelujah. àmọ́ ńgbà tó ń kọjá nù machine. but when it was passing through the machine. ó yí padà ó dà báyìí. it changed colour. bó ti ń kọjá. as it's passing through. ó yí padà. it changed colour. bó ti ń kọjá. as it's passing through. ó yí padà. it changed. nínú seven thousand tí wọ́n ṣe. among the seven thousand partners. a lè rí mẹ́wàá. we might say like ten. tàbí twenty. or twenty pieces. tó máa kọjá nù machine yẹn. that will pass through the tí ò sì ní gbà ọ̀dà kò sì ní yí padà. and it will not change. gbogbo bí tí àwọn tó kú gbà kọjá lọ́kàn kọjá. and it will even pass through the same way that he went. omi lè gbàbẹ̀ kọjá. and some people will even pass through. kí ayé rẹ̀ bàjẹ́. and his life will be destroyed. gbogbo bí tí àwọn eléyìí gbà kọjá. and where the rest pass. tí ayé wọn yí padà sí like the land came beautiful. àwọn mìíràn ó kọjá. and some will pass through it. ayé wọn dẹ̀ wà bákan náà. and their love will remain the same. ọ̀dà ò ní kàn lára person will not touch it and nothing will not touch it and it will just come out. iṣẹ́ àṣekù ọ̀run it is the uncomplete work that Jesus came to do on earth. àwọn ìwẹ̀fà mẹ́rin lọ́wọ́ no àwọn mẹ́ta àwọn kan lá a fi àwọn kan ìwẹ̀fà láti ọ̀run wá. one way from heaven. a fi àwọn kan sí ìwẹ̀fà. and some women for steward. àwọn kan fi ara wọn sí ìwẹ̀fà. and some even Jesus Jésù wí pé ẹnikẹ́ni tó bá ti fẹ́ bẹ́ẹ̀. anyone that love that. ẹjọ́ wà bẹ́ẹ̀. let it be like that. ó fi hàn wá wípé. and it shows that. àwọn iṣẹ́ kan wà. there are some work. ọ̀run ló ti ní ẹ̀rọ. it is from heaven. nítorí ọlọ́run nìkan ṣoṣo ó lọ́lẹ̀ ṣe gbogbo iṣẹ́ tó ní ẹ̀rọ láti òru wá ọlọ́run ọlágúnjú ló lè yanjú ẹ̀ ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè ẹgbẹ́ ń gbọ́ ariwo ẹgbẹ́ gbogbo ènìyàn àṣekù iṣẹ́ ọ̀run lára mi oh my god ọlọ́run ọlágójú o ẹ fòru òní yanjú rẹ̀ ẹ fòru òní yanjú ẹ̀ ẹ fòru òní yanjú ẹ̀ ẹ wọ bí gbogbo ènìyàn ní ìgbà ayé ayé bàbá oyè lámì ẹ gbọ́ ìtàn yìí sà. look at this story. ẹ gbé ọwọ́ méjèèjì sílẹ̀. press your two proof to enter. bàbá olè lámì. àtàdé ah, olè lámì. ní ìgbà tí ẹ̀mí mímọ́ ò tí ì gbìnàyà ní ayé wọn. àwọn aláṣẹ ìjọ apostoli ti kristi. and those who turn to the wọ́n gbé wọn lọ sí ìlú kan ní èkìtì. transfer him to an èkìtì. níbẹ̀ ni wọ́n ti ń ṣe iṣẹ́ olúwa. that is where he is doing his ministerial work. ìgbà wọn gbé wọn débẹ̀. but when he got there. gẹ́gẹ́ bí evangelist. as an evangelist. àwọn alàgbà ìjọ pé bàbá. I don't earn any company. a ò lówó tá a fi gbalẹ̀ fún ọ. we don't have money to buy bá lè máa sùn sínú ṣọ́ọ̀ṣì ẹ ẹ sọ fún àwọn aláṣẹ kan gbé yín padà bàbá wa sùn sínú ṣọ́ọ̀ṣì lẹ́yìn oṣù mẹ́ta alàgbà ká wà nù ṣọ́ọ̀ṣì yìí ọwọ́ àtọ̀ àwọn alàgbà lọ ẹ ṣe jẹ́ kí oyè lámì kó máa sùn sínú ilé ìwọṣọ ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ní kó máa sùn síbẹ̀ àwọn olówó tó fi gbalẹ̀ fún alàgbà yìí ó ní ọmọbìnrin kan sọ soso. He has a daughter. Rọ́mọkẹ́ lorúkọ rẹ̀. And the name is Rọ́mọkẹ́. Bí ilẹ̀ bá ti ṣú. Anytime there is night. Alàgbà yà wá gúnyán. And this man will upon the pounded yam. Àti àtùpà elépo. And he with the the stone. Àwa gbé iyán fún ọmọ rẹ̀. And you now brought the pounded yam to the daughter. Lọ gbé e fún bàbá Oyèlámì. Just go and give to this bàbá Oyèlámì. Ọ̀tá àtùpà elépo sí inú church. And give him the lamp in the church. Ó sì ṣe bẹ́ẹ̀ fòdìdí ọdún méje. And he did it for seven years. Lẹ́yìn náà àwọn aláṣẹ gbé bàbá kúrò. And after that the authority brought him the temple and transferred him. And the power of the Lord was in the church. Wọ́n ti wọ̀ ní express. And he was now transferred to the express. Ó di ọjọ́ kan. One day. Bí wọ́n ṣe parí program. After after the program. Oyèlámi ni mi ò lè rí ẹnikẹ́ni. and Bafudo Oyèlámi torí tó ti rẹ̀ mí. because I am tired. ó sì jáde láàrin àwọn èèyàn. and he came out from the crowd. ó lọ. as he was passing. ọmọbìnrin kan wá jáde láti inú gbọ̀ngàn. and one lady came out from the congregation. and he was following her in. bí bàbá ṣe gbójú wẹ̀yìn. as the man looked back. bàbá fẹ́ ṣépè fún. he wanted to run the company. kí ló ṣe wọ́n mọ́ yìí. what's wrong with you. ó ní mi ò lè rẹ́ ẹnikẹ́ni. I said I'm not seeing anybody. daddy I want to see you to hug ah, him. làwọn èèyàn bá wọn fẹ́ kú lẹ́sẹ̀. and they wanted to push her away. wọ́n bá gbé ojú rẹ̀ sókè. she now raise her head up. wọ́n ní dàdí ẹ̀ mọ̀ mí. daddy don't you recognize Baba me. bàbá ní mi ò mọ̀. I don't know you. mi ò dẹ̀ fẹ́ mọ̀. and I don't want to know you. ó tún sáré síwájú bàbá. and she push she ó ní dàdí. dàdí. èmi rọ́mọkẹ́ni. I am the rọ́mọkẹ́. ẹ ti gbàgbé ibi tí àwọn aláṣẹ́gbé yín wá. do you remember where your daughter brought you? ní ìgbà báyìí ní ìgbà báyìí. so so here. èmi ni mò ń gbé iyán wá fún yín. I am the one that is bringing for the àti àtùpà elépo. and a lamp. bàbá oyè lámì bá dúró and the multitude. láàrin gbogbo ènìyàn. among the congregation. àwọn tó ń tẹ̀lé bàbá. all the his orderly. gbogbo wọn dúró. they stood. oyè lámì gbé ojú sókè. and he raised his head up. omi dẹ̀ ń bọ́ lójú rẹ̀. and he was weeping. ah lẹ́sẹ̀kẹsẹ̀. immediately. àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ ya obìnrin yìí sí they wanted to spin her alive. ọ̀pọ̀ bàbá lẹ́kún. why are you making him to cry. bàbá ní kí wọ́n fi sílẹ̀ pé ọmọbìnrin yìí òun ló tọ́jú mi me. ìgbà tí ìyà jẹ mí nígbà tí àwọn aláṣẹ fìyà jẹ mí ọmọbìnrin yìí òun ló tọ́jú mi fún odidi ọdún méje wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ rọ́mọkẹ́ bàbá rẹ̀ kọ́ ó ní bàbá mi ti kú ìyá rẹ̀ kọ́ ó ní ìyá mi ti kú kí ló wá sí ọ́ ó ní ọdún kejì kejìdínlógún rèé. this is the fifteen year. tí mo ti wà nílé ọkọ. I am in the my husband house. ó ní mi ò lọ́mọ. I did not conceive. oyè lámì dúró. and he sued. ó gbé ojú sókè. and he raised his head up. àwọn kígbe lóhùn rárá. aloud. ó ní ọlọ́run ayọ̀ babalọ́lá. God of ayọ̀ babalọ́lá. ó bá ṣe pé ọmọ kan ṣoṣo ló kù nínú ọ̀run. if you have only one child in marriage. ẹgbẹ́ elérò mọ̀kẹ́ lọ́wọ́. it to this lady. ọmọbìnrin yìí ṣubú lulẹ̀. and she fall down. bàbá bínú wọlé. and she went into the lẹ́yìn oṣù mẹ́sàn-án. after nine months gbé ọmọ ọkùnrin wá sí orí òkè láti wá dúpẹ́. ẹ wo bí gbogbo ènìyàn lẹ́yìn ọdún mẹ́ta ó tún padà wá ó ní bàbá mi ò lóyún mo fẹ́ bímọ sí i bàbá wa sọ fún wípé o ò lè bímọ mọ́ ẹyọ kan ṣoṣo tí mo gbà fún ọ lọ́wọ́ ọlọ́run òun náà lọ́mọ tí mo gbà fún ọ ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè iṣẹ́ àṣekù ọ̀run ọlọ́run ṣe nínú ayé mi lóru òní ọlọ́run ọlágójú o gbogbo tó ṣòro ṣe fún ènìyàn ó tó ṣòro ṣe fún wòlíì ó tó ṣòro ṣe fún dókítà iṣẹ́ àṣekù ọ̀run nínú ayé mi ẹ jẹ́ gbọ́ ariwo ọ̀ya ṣẹ́nu ayé mi àdúrà òní lọ́jọ́ ìtúsílẹ̀ rẹ bó bá lè gbàdúrà iṣẹ́ àṣekù ọ̀run nínú ayé mi only God ọlọ́run nìkan ṣoṣo ìwọ ló lè ṣe ọkùnrin yìí fi gbàdúrà fi gbàdúrà fi gbàdúrà iṣẹ́ àṣekù ọ̀run nínú ayé mi oh my God. Ọlọ́run sọ̀rọ̀. talk to the man God. ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. talk to God. ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. talk to God. ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. talk to God. ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. talk to God. ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. talk to God. iṣẹ́ àṣekù ọ̀run nínú ayé mi. all the uncompleted work of the enemy. olúwa fọwọ́ òní yanjú ẹ̀ mi ò ariwo rẹ. I am not hearing your voice. ìṣẹ́jú kan ṣoṣo. the only one more minute. a fẹ́ tú àwọn òǹdè sílẹ̀. we want to read. ọlọ́run ọlágójú fẹ́ bẹ ayé rẹ wò. as you don't know ọlágójú want to visit your life. ọlọ́run ọlágójú fẹ́ bẹ ayé rẹ wò. we want to visit your life. ọlọ́run ọlágójú fẹ́ bẹ ayé rẹ wò. gbàdúrà àmì méje gbé ọwọ́ sókè jésù wí pé níwọ̀nba ìgbà tí mo wà ní ayé èmi ni ìmọ́lẹ̀ ayé only God èmi ni ìmọ́lẹ̀ ayé nígbà tó wí bẹ́ẹ̀ tán ó sì tutọ́ sílẹ̀ nítorí pé ó wà ń bẹ̀ nígbà tí Ọlọ́run fi erùpẹ̀ ilẹ̀ mọ Ádámù ó ní ẹ má wọ́ọ̀rì ó ní mo mọ ibi tíṣẹ́ rẹ̀ kù sí. where the work ìgbà tí à ń dá bàbá àwọn ọmọ wa ń bẹ̀ ó wá fitọ́ sílẹ̀. and he now spit on ground. ó padà sí ilẹ̀. and he went to the ground. ó wá fitọ́ sí amọ̀. and he now used his. ó wá fi ṣe ní dédé ibi tó yẹ kójú rẹ̀ wà ó ní lọ wẹ̀. go and take a bath. bíbélì sọ pé ó lọ wẹ̀ ó sì dé. and he came back. ó ríran. he was kó o tó sọ̀kalẹ̀ kúrò lórí òkè yìí. before you leave this mountain. bó o bá rí àmì méje ṣe iṣẹ́ àṣekù ọ̀run nínú ayé rẹ ìpè ọlágúnjú kó yanjú rà. ẹ̀yin wo la gbàgbọ́ pé ẹ ti rí ìyanu pàtẹ́wọ́ fún Jésù máa yí ara rẹ wò nítorí lè ṣe tẹ́lẹ̀ máa ṣe máa gbé ẹsẹ̀ yẹn máa ju ọwọ́ yẹn máa ju ẹsẹ̀ yẹn máa gbé ọwọ́ yẹn máa ju ẹsẹ̀ yẹn gbogbo iṣẹ́ ìyanu ti ṣẹlẹ̀ wọ́n bá débi iṣẹ́ rẹ báyìí ìyanu ti ṣẹlẹ̀ wọ́n bá padà délé ìyanu ti ṣẹlẹ̀ ìwọ tó ó àìsàn yẹn ò sí lára rẹ mọ́ torí pé ọlọ́run ti bẹ ayé rẹ wò ẹ wo bí gbogbo ènìyàn ẹ wo bí sà ẹ wo bí sà ẹ wo bí sà ntọ́kàn máa ṣeré ẹ jẹ́ gbogbo ènìyàn gbogbo ènìyàn ẹ kàn tọwọ́ bọ̀ ìṣúra yín ẹ mú five hundred ẹ mú two hundred ṣe rí ibi orí pẹpẹ tá a wà yìí ọkàn fi sílẹ̀ níbẹ̀ nísàlẹ̀ mi ní kò gòkè o wà kàn jù sílẹ̀ five hundred two hundred yẹn àwọn ọ̀ṣà máa wá mú gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ pé ìkankan ti ṣẹlẹ̀ nínú ayé yín mo fẹ́ tíṣe olúwa fún ọ nìyẹn mo dẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run fún ọ lọ́wọ́lọ́wọ́ wàá kàn mú un lọ́wọ́ ara rẹ̀ ẹ kàn sọ síbi lábẹ́ pẹpẹ yìí ẹ kàn sọ síbẹ̀ gbogbo ènìyàn ó yẹ ṣe báyìí ẹ sáré ṣe ẹ sáré ṣe kó má sí ẹnikẹ́ni tí ò ní ṣe kàn ju owó yẹn sílẹ̀ mú owó yẹn wá jù sílẹ̀ níwájú pẹpẹ mbẹ̀ yẹn sọ sílẹ̀ bó àwọn tá a wà lẹ́yìn ẹ já ṣe bẹ́ẹ̀ lẹ́yìn sórí tí mo ṣe yìí ìtẹ́mi mọ́ lọ́rùn rán mi nìyẹn bẹ́ẹ̀ mo mọ̀ wípé ẹ̀mí ká máa sọ fún ọ pé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni sà ó ní padà gbógun lọ sílé kì sì ṣe àfipáṣe. it is not by force kì ṣe àfipáṣe. it is not by force. ẹ jẹ́ kí àwọn tí a mi sí ọ wá ṣe tí mo sọ. let those people that have been sent to do it. o ṣe bó ṣe ń bọ̀. thank you as you call me. o ṣe bó ṣe ń bọ̀ máa mú bọ̀ máa mú bọ̀ máa mú bọ̀ máa mú bọ̀ máa mú bọ̀ máa mú bọ̀ máa mú bọ̀ máa mú bọ̀. Jésù Olúwa wa ẹ ṣeun ẹ gbọ́ ilé yìí sà. Hear this. Iye àwọn èèyàn tó máa gòkè wá bá Bọ́lá Gújú lókè lóru òní rè o. Revelation chapter four ẹ bá mi kà á. Help me to read it. Láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kejì. From verse one and two. Lẹ́yìn nǹkan wọ̀nyí, èmi wò ó sì kíyèsí ilẹ̀kùn kan sí ní ọ̀run. ohun ìkíní tí mo gbọ́ bí ohun ìpè. ohun ìkíní tí ń bá mi sọ̀rọ̀. tí ń bá mi sọ̀rọ̀. tí ó ó wí pé. gòkè wáyé. èmi ó sì fi ohun tí yóò. ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o ìwọ nìkan ni mo ní. sáré gòkè sáré gòkè sáré gòkè sáré gòkè sáré gòkè. ẹni bá níyàn ó ti lóhun gbogbo. ó ṣe bó ti sáré bọ̀ yẹn. ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́ o bàbá. ọmọbìnrin tó sáré bọ̀ yẹn múra múra múra múra. ìrànlọ́wọ́ aláìní ràn mí lọ́wọ́. a fẹ́ ṣe àṣepé iṣẹ́ inú ayé rẹ̀ láàárọ̀ yìí ìyanu rẹ̀ máa ṣẹlẹ̀ ràn mí lọ́wọ́ Amen. Gbogbo èèyàn dìde dúró. Let everyone stand on their feet. Máa béèrè ohun tó fẹ́. And begin to ask for what you want máa tó fẹ́. begin to ask for what It you want. èmi fẹ́ béèrè àánú lọ́dọ̀ bàbá mi. I want to ask for a grace Wait, from my father. sẹ́rẹ̀yìn tẹ́ gòkè yìí mo kí yín kú oríire. you that can hear. bí n bá pè yín gòkè ọdún uh-huh. márùn lónìí. five years to this time. àwọn ọlọ́pàá bàbá ọlágójú wọ́n lè má jẹ́ kó rí bàbá ọlágójú. they might not allow you to see our father. lọ́wọ́ rí ọ̀fẹ́ ńlá lórí but this is the great grace. torí pé èmi jẹ́ ọmọ fún bàbá ọlágójú. because I'm son of a prophet. mo pè ọ wá sí ọ̀dọ̀ bàbá ọlágójú. I ẹni tí agbára ẹ̀mí mọ́ bẹ nínú ayé wọn torí náà mo kí ọ kú oríire máa béèrè nǹkan tó fẹ́ bàbá mi ẹ bá mi gbé ọwọ́ lé àwọn èèyàn wọ̀nyí. sórí òní tẹ́. you will not be disgraced. ẹ wò mí dáadáa. look. lórúkọ Jésù o ò dẹ̀ ní dààmú. you will not suffer ẹni tó mú fóònù yẹn jẹ́ kó dá padà. you that you pick that lady's phone return it. sátani dẹ̀ rí wípé o fẹ́ wọnú ògo lọ́dún yìí. and satan saw that you were going to enter your glory. òun ló ṣe tì láti ṣe ohun tó o ṣe yẹn. that was the reason why he pushed you to do what you did. ohun tí Ọlọ́run fẹ́ gbélé ọ lọ́wọ́. and what God wants to give you. ó ohun tó o mú yẹn lọ. is bigger than what you pick. ìgbà tó gbẹ̀yìn ni mò ń bẹ̀ ọ́. and this is the last time that I'm begging you. mo ń bẹ̀ ọ́. I am begging you. lọ fi fóònù yẹn síbi wọ́n lè rí. just go and return the phone where she can see. lọ fi síbi tí wọ́n lè ti rí. just go and return her phone phone. Má mú lọ sílé. Don't take the phone off. Ọlọ́run ní ohun ńlá fún ọ. God has a great thing for you. Mo bẹ̀ ọ́ lórúkọ Jésù. I am begging you. Lọ fi fóònù yẹn sílẹ̀. Go and release the phone. Ó gbàdúrà. And I pray. Bí ọwọ́ sókè. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń wà. Kí ilẹ̀ òní ó tó mọ́. Lórúkọ Jésù ọ̀run kọjú sí ọṣẹ lóore. Amen. Ẹ pàtẹ́wọ́ fún Jésù ẹ pa àtẹ́wọ́ yẹn dáradára lórúkọ jésù ó ti rí tí ọ ṣe olúkọ jésù kò ní bọ́ ọmọ ọ lọ́wọ́ ní báyìí ẹ jọ ẹ fetí sílẹ̀ dáradára a rí atm card yìí lórí pápá on the mountain. orúkọ tó wà lára ẹ ní deborah ajagunà ìwọ tó bá ní kó wá gbà lọ́wọ́ àwọn ọ̀ṣà deborah ajagunà kó o dẹ̀ mú ẹ́ fíṣírẹ́ǹsì dání come mú ẹ̀rí dání wípé wọ́n ló ní kí wọ́n rí orúkọ yẹn lára ìwé mìíràn lórúkọ jésù máa dára fún wa. amen. ní báyìí. now. a tún fẹ́ yin ọlọ́run. we want to praise God. nígbà tá ó pe sister mercy láti ìlú èkó ẹ pa àtẹ́wọ́ fún jésù. ẹ pa àtẹ́wọ́ yẹn fún jésù olúwa. jesus Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. A fẹ́ kí hallelujah mẹ́ta ati ògo méje sí Ọlọ́run. Torí pọ́lọ̀ nìkan náà ló lè gba hallelujah yẹn, de nìkan ló lè gba ògo yẹn. Gbogbo ata àpọ́lọ́run ti dá wa láre. Bá ti ń tẹ wa sí orí àpáta yìí. Ẹ jẹ́ ká ìdè dọ́là ti hallelujah mẹ́ta àti ògo méje sí Ọlọ́run àwọn ọmọ ogun. Ṣé a ti ṣe tán? Ṣé ti ṣe tán? ṣé tó bá ń gbàdúrà wọn áńgẹ́lì lọ́lọ́run máa rán tá a bá ti yìn fúnra ara lọ́run ló máa ń dìde láti wá gba ẹbọ ìyẹn praise the lord ṣé a ti ṣe tán let's go praise the lord hallelujah hallelujah hallelujah glory glory glory glory glory glory glory glory amen a sọ nípa ọlọ́run nìkan ṣoṣo a sọ nípa ọlọ́run nìkan ṣoṣo ẹ jẹ́ máa jọwọ́ sí ọlọ́run àwọn ọmọ ogun ẹ̀yin náà tiẹ̀ pé ọlọ́run yẹn lórúkọ ẹ̀ níbi tí òye wa tó dé ẹ jẹ́ ká pè ní orúkọ ẹ̀ ẹ pè ní orúkọ rẹ̀ ẹ pè ní ọlọ́run àwọn ọmọ ogun ẹ sọ nípa dídára rẹ̀ ẹ sọ nípa títóbi rẹ̀ ẹ sọ nípa ọláńlá rẹ̀ ẹ sọ nípa ìjọba rẹ̀ ẹ sọ nípa àánú àti agbára rẹ̀ ẹ kì í ẹ pè é ẹ sọ nípa títóbi ọláńlá rẹ̀ ẹ yìn òní ọba àwọn ọba ìpẹ̀kun ọlá nínú àwọn ọ̀run ni òní mọ́gàjí òde ọ̀run òní ọba ńlá tó ń jọba lórí gbogbo ọba ọlọ́run tó ga gaga tó gbèsè ẹ̀ka orí àwọn ọ̀run ọlọ́run tó rí òkú ọ̀run tó fìdí rẹ̀ múlẹ̀ nínú ayé yìí ọba ńlá tó mọ ọ̀gbọ́n ayé ọlọ́run tó mọ pínpín ọ̀run àti ayé ẹ fi ọlọ́run yẹn ní orúkọ rẹ̀ ó ní ọba àwọn ọba olùdá òdi ọ̀run tó dá gbogbo tẹ́nikẹ́ni kò dá ọba ńlá tó mọ gbogbo ọlọ́run tí ó ṣèdájọ́ ayé àti òkú ẹ kì í ó ní ọlọ́run àwọn ọmọ ogun amen mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rẹ́ ọ̀fẹ́ tí mo rí gbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ bàbá mi àti mọ́yìn mi fún oore ọ̀fẹ́ tí mo rí gbà lórúkọ jésù jọ̀bọ́ lọ́rùn níbọ̀sán ni mo yín lọ́wọ́ gbogbo ìránṣẹ́ ọlọ́run jọ̀bọ́ lọ́rùn níbọ̀sán ni mo lọ́wọ́ lórúkọ jésù amen. ẹ̀yin ọmọ ògo òun ni olaru. ẹ̀yin ọba ògo ni olaru. Hey, fún ṣàyànú rẹ̀ tí ó ti fi hàn ó lọ pẹ́ lọ́wọ́ ẹ̀. lọ. kò sì jẹ́ ìmọ̀lẹ̀ lọ́sàn-án. gbogbo láyè ẹ̀yìn áńgẹ́lì dídọ́ alùpùpù wúra. kí gbogbo ìjùbọ̀ tẹ̀ ojú rẹ̀. kí gbogbo ọjọ́. ṣe tagbára mi kì í ṣe tí tóbi mi mo fi dá mi sí ọba kan ẹ̀yin ń kọ́. ìmọ̀ ọ́n ṣe ṣe agbára mi rárá o ṣe tí tóbi mi mo fi dá mi sí ọba. ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ẹ̀yin ń kọ́. ó ṣe mo rí ànúgbà. ó ṣe bàbá mi o. ó ṣe mo rí ànúgbà. ó ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. ó ṣe mo rí ànúgbà. ó ṣe mo rí ànúgbà. torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ẹ̀yin ń kọ́. ó ṣe mo rí ànúgbà ṣe mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú ẹyọ nínú olúwa ẹyọ ẹ̀yin ìtọkàn rẹ ṣe dédé ẹ̀yin tó ti hàn olúwa. tí kì í gbà. sókè sí ojoojúmọ́ àdúrà bí mo ti lọ olùwàjọ gbèmí sókè. singing Jehovah the Most High, Jehovah the Most High, Jehovah the Jehovah the Jehovah wọ iṣẹ́ kẹ̀wá, ẹ jẹ́ oṣù ọlọ́run àwọn ọmọ ogun nípa ní ọlọ́run yìí. Ẹ máa máa fò sókè láti jẹ́wọ́ ìgbàgbọ́ nítòótọ́. Yíyá. wa nìkan a máa mú orin lọ sínú ayé bá ti ń lọ báyìí torí pé àwọn tó fẹ́ lọ dojúkọ gbogbo ọpọlọpọ Yorùbá sọ wá sọ ní èdè Gẹ̀ẹ́sì wípé gbogbo àlàkọjá inú ayé Ọlọ́run nìkan náà ni solution ẹ máa gbọ́ mo ṣe máa kọ́ o the only solution only God is the way out. The only solution, only God is the way out. The only solution, only God is the way out. The only solution, only God is the way out. Ẹni gbogbo àlàkọjá sí àlàkọjá nu ayé, Ọlọ́run nìkan ṣoṣo ni ọ̀nà àbáyọ. Ṣé a ti ṣe tán? The only solution, only God is the way out. The only solution, only God is the way out. Only God is the way out. The only solution. Only God is the way out. The only solution. Only God is the way out. The only solution. Only God is the way out. The only solution. Only God is the way out. Sorry, Olúwa ni ńlá. tó wà nínú ra àwọn ẹ̀dá rẹ̀ ọwọ́ ọlọ́run la wà o the only solution only God is the way out sẹ́bẹ̀. the only solution only God is the way out. Hey, eh, the only solution only God is the way out. gbàtí pé olúwa bá dùn táyé yìí yóò sì fò lọ ìmọ́lẹ̀ ọjọ́ títun yóò sì dé nígbà tí àwọn ọmọ ìgbàlà bá sì péjọ lókè gbàtà bá pọ́rúkọ lọ́rùn ó wà ń bẹ́ amen. amen. ẹ já pàtẹ́wọ́ fún Jésù gbogbo ẹ̀yin tí ìrìn àjò yìí sún yìí gbogbo ẹ̀yin tí ò sùn tí ò rẹ̀. everyone that is not tired and is not. lórúkọ olúwa àwọn ọmọ ogun. in the name of the lord of hosts. láti inú ìpàdé lọ ayé yín máa ní testimony. amen. ẹ ṣe àmì yẹ kó le gan. shout testimony amen. a ti ń débi agbára tó le báyìí ṣùgbọ́n mo fẹ́ wo àwọn tí iṣẹ́ agbára fẹ́ ti ayé wọn bẹ̀rẹ̀. i want to see. hallelujah dáradára o mo gbàgbọ́ pé ẹ̀yin tẹ́ wà wájú pẹpẹ elédùnmarè yìí ọlọ́run ọlágúnjú máa jáde sí ayé yín. amen. àwọn wo oníṣẹ́ agbára máa ti ayé wọn bẹ̀rẹ̀ ẹ ṣọwọ́ báyìí ṣé ọkùnrin ni àbí obìnrin mi gbọ́ ó dáa tó bá jẹ́ obìnrin ẹ̀yin obìnrin ẹ̀ka aleluya kan tó ní agbára kí wọ́n ná. ibi aleluya bá ti lé bẹ̀ níṣẹ́ agbára ti máa bẹ̀rẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀ka aleluya kan tó lé kí n gbọ́ ah, ah. ṣé ẹ rí pé tọkùnrin yẹn le ṣá mẹ́zọ́nà. ok ẹ jẹ́ àṣẹ báyìí. ok let's do this way. ẹ jẹ́ àṣẹ báyìí. let's do this way. ẹyin ọkùnrin ẹ dákẹ́. you the man. be quiet. gbogbo obìnrin tó wà ń bí. all woman here. ọlọ́run ọlágúnjú máa gbọ́ lórí yìí o ibi aleluya bá ti lé ní iṣẹ́ agbára tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ mo mọ̀ pé iṣẹ́ agbára yẹn máa kárí gbogbo wa mo ibi aleluya yẹn bá ti lé tó bá jẹ́ ọ̀dọ̀ ọkùnrin ni ibẹ̀ ní iṣẹ́ agbára ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá jẹ́ ọ̀dọ̀ obìnrin ni ibẹ̀ ló ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin obìnrin ẹ kí hallelujah. kẹ́kí ń gbọ́ náà o. ṣé ẹ rí aleluya tẹ ṣé ẹ̀yin náà rí aleluya tẹ kí wáyé ṣé ìfún yín lórí ọ̀fẹ́ kan sí. should I give you one more grace? Eh? ṣe ń gbọ́ fúnra yín báyìí o. can you hear yourself. ó dà obìnrin mo tún fún yín lórí ọ̀fẹ́ kan sí ẹ kí hallelujah kan kí n gbọ́ ná. hallelujah. amen. ẹ ṣe ẹyin ọkùnrin dà ẹ ṣe ọwọ́ báyìí ẹyin ọkùnrin. men where are the men. ẹyin ọkùnrin ẹ gbé ara yín sókè ẹyin ọkùnrin ẹ kọ́kọ́ gbé ara yín sókè náà oh my god. Stop! ẹ sọ pé ah! Ah! láì tiẹ̀ tí ì ká hallelujah ọkùnrin gan ilẹ̀ ti rọ́ná ilẹ̀ ti ń rọ́ ok ohun tẹ́ máa ṣe rèé ẹ̀yin ọkùnrin ẹ kó lójú kan tẹ́ wà ẹ rìn síwájú kẹ́ rìn sẹ́yìn ẹ rìn síwájú bá kẹ́ rìn sẹ́yìn ọlọ́run lágùjú jò ń máa wò wá máa wò wá lórí yìí ó máa wò wá o ó dà ọkùnrin hallelujah kan tó lé o. báwo ló ṣe rí. how is it. bàbá ọlágúnjú gan mìírí lọ́ọ̀kan pé ah, ọkùnrin lọkùnrin a máa jẹ́ lọ́jọ́ kọjọ́ ah, ó dùn mí pé ẹ lè rí bàbá ọlágúnjú ká ẹ wo nǹkan tí bàbá ń ṣe ń bí mí gbọ́ mọ̀mọ́ màmá yẹn lọkùnrin ni lóòótọ́ amen gbogbo ènìyàn pápátá gbogbo wa lọlọ́run máa fi ṣe agbára kan lórí ẹ jẹ́ kí gbogbo wa pariwo aleluya kan ṣoṣo tó le gan-an. ẹ gbọ́ eléyìí. listen to this. torí pé o fi àárọ̀ ọjọ́ wa olúwa ní twenty twenty one. because you found God early gbogbo alágbára tó bá tún lò ó máa fogun já ẹ̀mí àti ẹ májẹ̀mú orí òkè yìí máa yẹ̀yẹ́. ẹni ní ọdún yìí ló máa fi kú parí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ máa kú fún ọ. ẹ jẹ́ wí báyìí ẹ nawọ́ ọ̀tún sókè gbogbo yẹn. gbogbo ẹni fẹ́ rán ẹ ní iṣẹ́ tó fẹ́ jẹ́ lọ́dún yìí. Jesus. Ẹ nawọ́ ọ̀tún yẹ sókè. Raise up your right hand. Mo gbọ́ pé kẹ́ ẹ wí bá létí Ọlọ́run lágùn. Pé èmi ò ní lọ láì lọ. Ẹni tó ní nkú o ni ó lọ síwájú. Ẹ wí bẹ́ẹ̀. Èmi ò ní lọ láì rógo lọ. Ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Ẹni tó ní nkú o ni ó lọ síwájú. Gbogbo ẹni fẹ́ràn oníṣẹ́ tó fẹ́ jẹ́ lọ́dún yìí lórúkọ olúwa ó máa tíṣẹ́ náà fúnra ẹ̀. amen. amen. ẹ pàtẹ́wọ́ fún jésù dáadáa. clap for jesus well. bàbá fẹ́ bọ́ọ̀lù àdúrà fún wa báyìí. our daddy is about to pray for us. ẹ jẹ́ kí gbogbo yẹn máa pàtẹ́wọ́ fún jésù. let everyone keep clapping for jesus in the life. wòlíì ajínrere àgbáyé bàbá mose ọmọ lágúnjú ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa agbára ọlọ́run nígbà ni o. nínú ẹ̀jẹ̀ jésù agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù. greater than everyone. mo wo ẹnìkan. looking at someone. tó mọ̀ pé gbogbo láyé àti lọ́run. tọlọ́run ni. belongs to God. ẹni tó ní agbára láyé àtọ̀run tó lè ṣeun gbogbo. has power in heaven and earth that can do everything. mo fẹ́ kí o sáré kó kí hallelujah. hallelujah. sókè dáadáa not see you cry it louder. ẹ̀rín máa ń pa mí. alive at times. gbàǹbarẹ́ lùmí tí ọmọ ntọ́ wá ṣe níwájú ọlọ́run. and I see some people they don't know understand the reason why they are in the front of God. èmi lè sọ wípé àwọn àwọn ìpín tí ó ní ìṣòro jù ní ìpín tó ní ògo. and the portion that have most problem is the one that have. ẹni ọmọ pé ibi tó ń há sí o máa jáde ẹ bá ń kí hallelujah sẹ́ni tó ní ògo. glory glory glory glory glory glory glory glory glory glory. ọmọ yẹn gbé àgò dání. sọ fẹ́ dáa fún ọ. You want to be well with you. Àbọ̀ fẹ́ manage díẹ̀. Or you want to manage your life. Bá me, My father. Apostle Paul ní pẹ̀lú agbára So with all strong and power. We got to the destination of success. Ọ̀rọ̀ ògo èé ṣe ìrọ̀rùn. Glory is not an easy task. Ìyà jiyàn tí wọ́n bá sọ pé God ọlọ́run pọ̀ o ṣe ọlọ́run nìkan ó lè God is we have many gods. ó dùn mí pé àwọn olùkọ́ wọn ò wọn ò bá sọ lọ́dún ìpè iye ọlọ́run mélòó lọ́wọ́ ó yẹ wọ́n fún àwọn bàbá bàbá wa pé kí wọ́n bá ní sọ̀rọ̀ lórí iye ọlọ́run tó wà pọ̀ o. we have many gods our teachers have not mentioned so, it so orí tí mo lù yìí kí irin àbí ọlọ́ àwọn kan ni. is the God of some people. oòrùn tẹ́ ń wò yẹn. this sun Ọlọ́run àwọn kan ni. is the God of some people. Ìràwọ̀ tẹ̀ ń wò yẹn. this star. Ọlọ́run àwọn kan ni. is the God of some people. hello. hi sir. eré ìbejì. Ọlọ́run àwọn kan ni. is a God of some people. ṣùgbọ́n ìwọ tó ọmọ pé Ọlọ́run tó dá ayé àtọ̀run ló ń sìn. you know the God has created man. ọ̀dà kí hallelujah sí gan. hallelujah. Amen. Amen. Ibi tí ọba lè ṣe àmì ni o can answer amen. ọ̀rọ̀ mi á dàbí ìmọ̀ràn láàárọ̀ yìí. my word will be like exhortation admonition this morning. kò síbi tó há sí láyé. there is nowhere you are. tí ayé rẹ ò ti lè jáde o. that your life cannot be bring out. ṣùgbọ́n mo fẹ́ kí o gbàdúrà bí. I want you to pray like fire. hello. hi sir mo tún lè sọ fún ọ pé tọ́ ọba yan ògo látọ̀run. if he did not choose glory from heaven. tọ́ ọba lè gbàdúrà bí jábẹ́sì ṣe gbà. you can pray like Jabez prayer. yabakatua ọwọ́ tí í ṣe àtúnṣe wa. the hand that repairs still remain. èmi gbàdúrà débi pé mo bá ọlọ́run sọ̀rọ̀ dé stage kan olúwa èmi ò tiẹ̀ nídìí mi mọ́ palẹ̀ mi mọ́ ọ̀ kò release you. I pray to the God I don't need anything just clear me off from this heaven or you give me glory. mo wá sọ fún pé tó o bá fún mi lógo yìí. if you can hand over this glory to me. your seventy fún ara rẹ. and collect the seventy part of it. èmi ọmọ mú thirty. I will take the all many thirty. ọ̀ jẹ́ wá sinmi lọ́dọ̀ rẹ. or let me come back to you. ayé tí ò ní ipa. the life that don't have impact. kì rere. it is not a good life mo fẹ́ kí ayé rẹ ní ipa. I want your life to have impact. ó tọ́ bá ń bọ̀ láàárọ̀ òní. As I come this morning. èmi rí ọ́pàdé nínú àtàpátá àpáta àánú yẹn. we meet at the altar of mercy. èmi ni wọ́n ṣiṣẹ́ ẹ̀bẹ̀ láàárọ̀. I'm going to work this morning. torí ẹ̀ ní fi tètè tú ọ́lẹ̀. that's why I'm going to reduce the time. má bàa ń wo aago. don't look at time o. Oh mo máa ń tẹ agbára inú mi mọ́lẹ̀ ni. I do suppress the spirit in me. mo sì jẹ́jẹ́ kejì pé. and I vow the second time. ìyókù ayé mi. the rest of my life. mo fẹ́ fi wá àwọn aláì mo fẹ́ fi wá àwọn aláìní àtolùpọ̀njú káàkiri. I'm going to search for the afflicted ones èmi ò mọ nǹkan kan tí ò lè ṣe ṣe láyé mọ́. I don't think there's anything that is impossible in this house. nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. in this ministry. láti rí ẹni tó jẹrà. we have seen somebody that is decay. lódìdí ẹgbẹ́ kan tó sì tún padà wà láàyè dì and go revive him back He's still alive up to this moment. tó wà láàyè títí dì sí. still alive to this moment. mo fẹ́ kó paláṣẹ láàyè. I want you to decree ayé rẹ mọ̀ mu ní pẹ̀jẹpẹrẹ. don't take your life with a levity àwọn èèyàn máa ń béèrè pé kí ló dé tó sẹ́ẹ̀tì gíní sínú gbọ́ àwọn èèyàn á tẹ̀lé ọ ẹ sàmà bọ̀ sòótọ́ ọ̀rọ̀ ògo wà. and people will be asking me why do you go to the wilderness and tell them, that there is glory. gbàdúrà fún ọ ọ wà nínú ìwé ọ wà nínú ìwé Genesis yẹn thirty two yẹn verse twenty two níbi tí ìpín Jacob ti yí padà ṣùgbọ́n ń lọ ṣùgbọ́n gbàdúrà. my prayer is from Genesis thirty two but you are going to pray this when you are coming tonight. majuma thursday. Uh, thursday morning má gbomi àánú bíi. don't bring this water. lọ wá omi tó lè. go and take a bottle water yourself buy a bottle water. ohun tó dá èmi lójú ni pé. what i'm sure about is. o lè fọ̀sán dìde. you cannot rise in the afternoon. torí òru là òru là tún ìpín gbogbo nǹkan ṣe láyé. because it is in the midnight that the, the decision of something has been revealed. ẹ wo ń tẹ̀ ń wò yìí. look at these three ìpín rẹ̀ ò lè dìde bí ọba jí òru. it cannot be revived except in the midnight. tó di tó dìgbà tó ń wò ó máa rí i pé bí ilẹ̀ bá ṣe ń ṣú igi tó gbìn sínú ilé á máa dàgbà díẹ̀ díẹ̀ òru ni ìpín change òru sì ni ìpín gba ìwàhálà àti ìdààmú. it is in the midnight that portion change. tó o bá ti jí olórun tó o bá ti sùn tó o bá ti ń sùn ò ní sùn. if you are somebody that sleep and slumber you cannot move forward and progress. ẹ paláṣẹ. decree. a ti pe ẹni tó lógo a ti hallelujah we have called the glorious one and we have shouted hallelujah to him. ah ó kì í bá. jésù kristi olúwa wa. àmín. Ah, systematic ìrìnàṣẹ́ ọlọ́mọ fi ń gba pọ́ọ̀sì lọ́wọ́ ọmọ àjọ. Uh, uh, ẹ tiẹ̀ mú nǹkan kan wá. they are collecting from the members today yeah, yeah. the third rich member is not being anything. bọ̀ èlò wa lówó tó kónú how much is money you use your purse they take the purse. one thousand ẹ màá mú four hundred naira. Ah, one thousand let me take two hundred naira. nígbà covid nineteen. during covid nineteen. gbogbo yín ni àwọn àbámi àní. everybody say daddy. ta ẹ mọ̀ pé ẹ lẹ́nu lórí wa. don't you know you are. authority. àti ti fóònù wa nítorí gbogbo àwọn ọmọ ìrántí. we have uh, eh, offer our phone because of you. bàbá ìwà nù àwọn tó sọ̀rọ̀ yìí ẹyin pé èèyàn ẹ ṣe kankan bàbá tó bá ń lò dé àtúnjà jẹyọ àtàjẹsẹ ẹsà tí yàtọ̀ àpàṣọ mi ọmọ sọ túláàsì iye báyìí kò fi ránṣẹ́ nìyí. send money to me now now some pastors will say it is battle. kí ni mo pè é má gba kádàrá ọ̀ràn gba kádàrá kò tí ní gbàlà má gba kádàrá ìní. receive the destiny of success not poverty ọjọ́ bá rẹ ni. you don't just resemble your father. ibi bá rẹ ti rìn kiri láì níṣẹ́ ti ṣe. Jesus Christ was working without work. làwọn olówó orí ti pàdé ẹ. the tax collector they met him on the way. wọ́n sì ní pẹ̀lẹ́ o. they said sorry. àwọn ò pé o ṣiṣẹ́. Ah, we are not asking you to work. àpè o káwọn èèyàn ń ṣiṣẹ́. we are not asking you to call them. máa kó wọn ṣèlànà kiri. Eh, carry them and be doing nonsense. yóò owó orí rẹ dandan ni fún ìjọba wa. it is necessary you pay your tax sanwó orí ẹ. pay your tax. kó o sì sàwọn tó ìjọ ṣiṣẹ́ yìí. and pay your disciples that you know how to work. take them away from their work. Jésù sọ pé. Jesus said. Peter. mú ìwọ̀ rẹ. take your net. nà sí odò. and go to the river. ẹja ẹyọ kan ló mú. he took just one fish. kì í ṣe inú ẹja ni wọ́n fi ṣe báńkì o. it is not the belly of the fish. bó ti ẹ̀jẹ̀ inú ẹja ni owó wà. if it is the belly of the fish. ní àṣìlá ẹnu ẹja. immediately open the mouth of the fish. owó sì dà á lẹ̀. Hmm. money came out. pay. àti ti ìwà àtàwọn èèyàn rẹ. pay your. ìtókù wọn kó lé Judas lọ́wọ́ and they give the remaining to Judas. tip. ṣé ẹja ẹ oh my tea. ah ẹ pariwo. shout. mo fẹ́ máa gbọ́ mo fẹ́ kí afẹ́fẹ́ ọdún yìí. I want the wind kò sì sí ògo fún mi. to do work oorun ọdún yìí kò sì sí ògo the sun to do the ilẹ̀ the land kó gbè mí ń jà lọ́dún yìí. to fight for me. ìyanu o. àmì oorun ọdún yìí dìde fún ìyanu fún mi. so arise omi tí mo lọ́dún yìí dìde fún ìyanu fún mi. ọlọ́run o n tẹ́ ń pè láì ní àtọ́rí burúkú àìsàn tàbí dààmú mi ọ̀fẹ́ mi ọ̀fẹ́ ilé o gbèmíjà ilé o gbèmíjà ọ̀yà ìlú àbẹ́ béèrè màmá yẹn tọmọtọmọ mi gbèmí ń jà ọkàrẹ bàbá yẹn bàbá yẹn ń lọ tí ń bọ̀ ni kọ̀yà àjókòó tèmi ọ̀gbọ́dọ̀ gbọ́ bọ̀ sí lọ́dún yìí gbogbo tí ó jáde sáyé lọ́dún yìí kó gbèmí ń jà kó fẹ́fọ́ mi kó fẹ́fọ́ ọmọ mi kó fẹ́fọ́ aya mi kó fẹ́fọ́ ilé mi kó fẹ́fọ́ ọ̀nà mi ọkàrẹ bàbá yẹn ọkàrẹ oorun tí wọ́n sùn kò fẹ́ fà mí lọ́dún yìí ìgbésẹ̀ gbogbo tí wọ́n gbé kó fẹ́ fà mí lọ́dún yìí. jésù kristi olúwa wa. àmín. n tó lọ sínú ìwé genesis thirty two verse twenty two yẹn a kà níwọ̀n dé thirty two náà yẹn ṣùgbọ́n jẹ́ n súre kan fún ọ. let me bless you kọ̀ wá bí wọ́n ṣe ń bá mi kà má kàn bọ̀ sọ̀rọ̀ díẹ̀ nú ẹ̀. I will just exhort you. Àdúrà ni kọ àdúrà ìwà má gbàgbé ìwà mi má mọ̀ n tẹ́lẹ̀. Don't pray ká ní bàbá kí ló dé. Prayer with holiness. Tọ́ ọ bá fẹ́ káwọn sórí táńgẹ́lì mẹ́rin bá bọ̀ ṣiṣẹ́ lọ́dún yìí. If four angels work with you this year. Níwájú Ọlọ́run tọ́ ọ bá dẹ́sẹ̀ tọ́ bá dọdún twenty twenty two wọ́n á di mẹ́jọ. They will become eight to increase. Tọ́ bá dọdún twenty twenty three wọ́n á di wọ́n á di sixteen bí mẹ́rin á máa wá ní. they be increasing as the years go. tó bá dé stage wọ́n kàn máa sọ pé ibi tó go wà rèé. they will tell you they will direct you to lọ bí báyìí they will direct you lọ bí báyìí they will be directing you go to this place ọlọ́run lọ go see rain more than old. hello ó lóhun gbogbo tí ìwọ bá dáwọ́ lé. whatever you lay your hand upon. ẹ eh? oh mighty ẹ jẹ́ lè sàmì sáwọn ọmọ ọlọ́run tó lè sàmì náà sí wa ra ìbàkàtìà ayé rẹ ṣe wá wà ńlẹ̀ tó ò ní dìde ayé rẹ kọ́ gbà amen. orí gbogbo tó bá jẹ́ pé kì í sàárọ̀ bó bá sì járọ̀ mo fi gbàgbọ́ sọ pé kó dìde kó o rọ́jú o ṣe máa mi. your cripple rise up by faith dààmú ara rẹ kọ́ mọ́ bá dààmú má láyé. stop your so that you no be disturbed. bàbá mi kan tó wá sọ́dọ̀ mi ní gbàdúrà kóhùn rẹ há káyé rẹ jáde. pray that your voice will not be loud again that your life will, will break through. àgbàrá jọ mí lò ṣe é rẹ mo pa láṣẹ ọwọ́ tó lòdì sáyé rẹ tó gbé ọ sójú kan yìí iná kọjá. amen. ọ̀tọ́rọ̀ láàrin ẹbí ogun tó gba ọ̀rọ̀ lẹ́nu rẹ bá mi kan fáyà kan bá tẹnu ẹ jáde ogun yẹ kó fò jáde láyé rẹ̀. ọ̀kàrẹ̀ màmá yẹn ẹ bá ń wá mi gidi ṣe na ọba ṣìkàtà rẹ̀ ọlọ́run orí òkè yìí. God of this mountain. Ọlọ́run tó jẹ́ kí hmm. Mùsùlùmí ajínikírun rí bí àwọn áńgẹ́lì ṣe wọ bí wá. Ń dáa káwọn áńgẹ́lì ti jíṣẹ́ ire lágbàáyé abọ́ ọba lè sàmì mọ́kànlá fáyà mọ́kànlá kọ́ tẹ̀lé ọlọ́lé báyìí. ha mi ha mi ha mi ha mi ha mi ha mi ha mi ha mi ha mi ha mi ho ho fire fire fire fire fire fire fire fire fire fire fire fire.

nínú àdúrà ní ìkó àdúrà lẹ̀. I don't write prayer down but I prophesy in prayer. oṣù ọlọ́run péjú àdúrà bá ti bọ́kọ́ pa mí. the day the prayer is gone in my life God kill me. ìwà mi máa bá ní ìpàgọ́ mi lè gbé mọ́ palẹ̀ mi mọ́. if I no live holy life God clear me away from this earth. ẹ má jẹ́ ntàn jẹ́ òṣì ọ̀dà. don't let me deceive you poverty is not good ọmọ ń fi yàn sẹ̀sìn ni. he he reproach. ibi tí ò yẹ kó o ti tọrọ ọkàn máa tọrọ. you beg where you no suppose to beg. Ah, èmi máa ń sọ fáwọn ọmọ ìjọ agbára ọlọ́run nígbà ní tá a bá rẹ ni tí mo fọgbọ́n gba ọ̀nà àrọ́ǹdà gbowó lọ́wọ́ èmi. ewé àbùkọ́lé collected money from you. ẹ fi mi sẹ̀sìn. reproach me publicly. gbogbo tó dúró lónìí àti iná tẹ̀ ń wò yìí. everything we have to do here. fọlọ́ntì làwọn ọmọ ọlọ́run ṣe. kámẹ́rà lẹ́rìí fọlọ́ntì lẹ́rìí. camera they give it out voluntarily ohun tí ọba sì ní iléeṣẹ́ á ní bàbá ẹ mówó báyìí wá sẹ́ẹ̀rí kan gbé kẹ́ẹ̀gì jáde kan gbé kẹ́ẹ̀gì wọlé rárá láti jọta àti ṣe odidi táǹkì ńlá five thousand litres ní mímẹ́ wọ́n fi ń power gbogbo kìíní. this will power the old generators. ọmọ ọlọ́run ẹ mú báyìí wàá ru epo wá ibi la dé táyé wa dáa. where we get to God will transform our lives. paláṣẹ pariwo shout tó o bá ti lè sàmì kan tó ga àmì yẹn àmì kan àti fáyà kan ní mo kàn gbàdúrà fún ọ pé odidi èèyàn tí wọ́n rì sí ara rẹ pé kó o ṣàṣedànù kó bá iná jáde lórúkọ rẹ. kọ́yà. ṣé wọ́n bọ̀ ọ lọ́dún yìí ni àbọ̀ bọ̀ ọ̀yàn. I think with the feed you this year you will be feeding people. Oh, amen. jẹ́ n bí ọ léèrè. let me ask you. ọlọ́run gbọ́ níwájú ẹni tí mo dúró. God as a witness. tí bàbá Adébóyè bá ní wá gba one billion lọ́la. if bàbá Adébóyè ask me to collect one billion tomorrow. lágbára ọlọ́mi ní lọ́gbà. I will not go there and collect it. I don't need it. mi ò nílò rẹ̀. tí n bá sì lówó lọ́wọ́ mo fẹ́ ṣe tá àti lọ fún bàbá yẹn. and if I have money I am ready to give him any money. torí mo mọ tí n yé gbà bọ̀. because I know what I will collect in return èèyàn kì í sin àwọn wòlíì you don't serve kọ́ máa náà àbáyọ. and you never have breakthrough. ọba sin wòlíì táyé ẹ̀ sì remain síbànújẹ́. if you serve the prophet and your life is still suffering from bitterness. béèrè lọ́wọ́ ara rẹ tó ń ṣe lábẹ́nú ọ̀dá. ask yourself there is something hidden that you are doing that is not good. fifty thousand naira mo lọ fún bàbá táyé mi fi dá. I gave them that is fifty thousand naira. fifty thousand. fifty thousand naira. wọ́n ní kí ló ní I said what do you want. mo ní mo ní ìdí agbára tí wọ́n fi ń so gbogbo wẹ́rẹ́. I need the power of ease tí kan àwọn bílíọ̀nù èèyàn tí ń bẹ lábẹ́ yín wọn ò ní complain pé bàtà wọn that people billion of people under you they will not complain. ṣé ọlọ́run mi ò ní ta ní ìtòfi di ìkan mi àní ẹ sá fún bàbá o ó lè ní o ẹ sá fún bàbá o olórí burúkú ni o àwọn ará US kan ṣẹ̀ṣẹ̀ lọ lónìí àwọn kan ṣẹ̀ tó ń wọlé padà. so people are coming back to Nigeria today láti US, US London, Australia wọ́n ń wá sórí ilẹ̀ yìí sẹ́yìn ọ̀wà agbẹ́rù ìlú ìkọ́mọ́ aṣeyọrí ẹ̀rí pé kì í ṣe. there is something wrong with you. àwọn ìlú òyìnbó ń bẹ láàrin yín bẹ́ẹ̀ ṣe wà rẹ́rẹ́rẹ́ yìí. from overseas. akẹ́pẹ́ mi bá wí akẹ́gbọ́n nù Facebook ẹ̀lẹ́ nídìí kaba yìí àmàlà ti ṣe lọ́wọ́ ẹ̀ eh, àwa náà ti aná rí o. we want to support the ministry this is our own portion mi sì pè wọ́n. and I don't call them at all. níwájú ọlọ́run before God. ẹ bèrè lọ́wọ́ bàbá bàtí mi ìgbé èèyàn. I don't know how to call people. n ti bá ẹ pè ọ́. what will make me call you. mo fẹ́ jíṣẹ́ fún ọ ni. I want to give you a message. sọlọ sọ fẹ́ rọrùn yẹn àbí. do you want ease. àbí ọmọ àpèsè ṣé mo máa rí sẹ́gbà ń bẹ́ẹ̀ lọ́la. Ah, Olódùmarè o ọba tó sọ fáwọn ọmọ Israẹli ẹ lọ máa béèrè tẹ ẹ bá fẹ́ lọ́wọ́ àwọn ọmọ yìí. He said like go and collect whatever you have from the Egypt. Rabai mọ̀mọ́ kan bẹ láàrin wa ńgbà kan oníṣòwò oníwà ẹlẹ́sà ẹ bá bá yín jà ó kàn bá yín jà nítorí ìlara ni. anybody fighting you fighting because of lascivi. oní olówó àti tálákà ẹ kó gbogbo wa mọ́ra. it's a both rich and the wretched one. ọlẹ́ ìyẹn bá dàbíra àbá àbá àgbé mọ́tò wọ bí ẹ béèrè lọ́wọ́ wa. you no ask us. ó ní kí láwà pẹ́ ẹ lẹ́sìn wa ọlẹ́ ṣùgbọ́n káwọn ẹ má jà tara wa jẹ ntọ́lọ́ nkólé lọ ó tó lára. what God has given to you you people can it's not to be. olówó ni o òun tẹ kó dání ó ṣe kí ni ó what you have is enough for people to jealous you. sọ ọfẹ lọdún yàbọ ọfẹ. do you want this or not. ìyẹn ni pé bọ́ ọba tí ọba ti ń da fún ọ ayé ó sì lára ẹ. if it's better for people to jealous you they will be angry towards you. wọ́n ní kí ni ní ewúrẹ́ tí ń fẹsẹ̀ halẹ̀. and God that is bragging what's he going to do. èmi ìrí ọjọ́ nípìn obìnrin kan wá béèrè owó kan lọ́wọ́ mi ní ọ́fíìsì. a woman came to ask for money from me. hundred thousand mo bá fún fifty thousand. hundred thousand I gave him fifty thousand out of the hundred thousand. tọ́ba lóhùn ọ̀fẹ́ olówó. he said this is not my own money o oh, daddy. ṣé mo tọ́ bọ̀ ni àbí mo fọ́ bá ah, mú owó mi padà. give me my money back I told him. àwọn èèyàn ní ah. bá bẹ bá mú owó mi padà. I told her give, me back my money. mo tọ́ bọ̀ ni àbí mo kọ́ bọ̀ díẹ̀. do I have anything with you any relationship with you. oríire ọ̀dà o béèrè hundred thousand mo fún mi. you ask hundred thousand and I give you fifty thousand you are still saying it's not your it's not your yẹn wọ́n mọ̀ go and reveal my secret outside do you have anything to do with it do you have anything. àwọn èèyàn people now beg of me wọ́n ní ẹ̀rọ ní tẹ́gbọ́n tọ́ bọ̀ ọ̀dà ní ìsìn tí máa lọ gbọ̀n tí mo lọ mówó mi wá ẹ̀ máa sọ pé ẹ̀já afurasí dájú. if I ship go and give out another money people will ayé rẹ gbọ́dọ̀ free. your life must be free. ẹ jẹ́ ń wí eléyìí fún ọ. let me tell you this. ẹrù ọ̀ràn tó pa bàbá rẹ tó dórí ìtìwọ́ ọmọ ọ̀dà iná àti àrá kó gbé jáde lórí rẹ. Oh, ṣé ẹ ti ṣiṣẹ́ rẹ̀ ni. have you worked the work of a general distributor. nawọ́ rẹ sókè lift up your hands. n tó lé láì máa yọdún ọdún ìlọ máa ṣe lórúkọ. Oh, àṣẹ ni mo pa ìrìn àjò rẹ lọ́dún yìí pẹ̀lú orí ọ̀fẹ́ tó bá rà mí méje ṣe fáyà méje ah n tí ìran bá bá a rí ọ̀dá ṣe rí ìrìn àjò ọdún yìí lọ máa dá sí. àmín àmín àmín àmín àmín àmín àmín fire fire fire fire fire ìran ti gbàgbé rẹ kí mo ní o bọ̀ lọ́la omi lọ ra omi sílùwà ní omi má rọ omi àánú. get a bottle water gbé yípo olúwa. round this altar twenty one times twenty one times round the altar. yẹ ká yé mi lapa lọ́dún yìí. lord let my life be have impact uh, this year. jẹ́ kí ìrìn àjò mi lapa. let my destination my destiny me, have impact. ọlọ́run alágójú kò sọ́sí o ọlọ́run ní fìyàn sínú òsì o. I can go put you in poverty if you cannot call upon him ó ní mo dá ire mo dá ìmọ́lẹ̀. I created good I created darkness and light. ọgbọ́dọ̀ kọ̀ di mímọ̀ ṣiṣẹ́ ọlọ́run. he must turn the side of success to you. àbọ̀ láìkẹ́ ẹ̀ ní. don't you want success. ìwọ tó o ní ìdí ọmọ gbọ́dọ̀ bímọ lọ́dún yìí. you need children you must. ìwọ tó o ní ìdí ọkọ gbọ́dọ̀ sí ìgbéyàwó lọ́dún yìí. you need husband you must receive it. ìwọ tó o ní ìdí ilé ọgbọ́dọ̀ kọ́lé lọ́dún you need houses here you must build house. ìwọ tó o ní ìdí mọ́tò sí ọgbọ́dọ̀ kọ́ kò ṣeé ṣe lọ́dún yìí máa di ṣíṣe fún mi. say all the possibility be possible this year. àṣọ òsì ẹ̀ lè fi confidence sọ. every possibility be possible this year. àṣọ ò lè sọ̀rọ̀ jáde. every possibility be possible this year. ah ó kígbe sọ fẹ́rẹ́ rẹ pé. tell your friend that. bàbá ọlágójú sọ wípé. ọlágójú said that. gbogbo tí n ò lè dá sí lọ́dún tó pọ̀. everything that cannot do this year. mo máa ṣe lọ́dún yìí. i will do it this year. jókòó ìṣẹ́jú kan sit down with me. sit down at that point at that place. at that point sit down there. and watch look at me. sọ fẹ́ni tí sọ pé ìwọ àtẹlẹ́dà rẹ lọ́dún. you and your creator this year. you and your creator this year tell your friend. mo fẹ́ kó fi ayé rẹ fún ọlọ́run bíi ti jacob. i want you to give your life to christ like jacob. ẹ bá mi lọ ka ìwé genesis 32, verse 22. genesis 32 ó sì dìde ní òru náà ó sì mú àwọn aya rẹ̀ méjèèjì àti àwọn ìránṣẹ́bìnrin rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ mọ́kọ̀ọ̀kànlá ó ṣe kí ni ó mú wọn kọjá sí òkè ọ̀ya ó mú wọn ó rán wọn sókè odò náà ọ̀ràn gbogbo ohun tó ní pátá sí òkè odò èèyàn mélòó ló kù ìwọ àtẹlẹ́dàá rẹ mọ̀. you and your creator i'm speaking to you. dísí àgbogbo ìdíwọ́ ìdènà ká this year remove every hindrances and obstacle from your way. bá áńgẹ́lì rẹ jàjàkadì lọ́dún. fight battle with your angel this year. bàbá ọlágúnjú kí ni ká ṣe. and daddy ọlágúnjú what is the next thing for us to do. owó tí òjò ráyè fọlọ́run lọ́dún tó kọjá. everything dey now allow you to have time for God last year. wáyè fọlọ́run lọ́dún yìí. look for time for God this year. ẹ̀sà tí ò bá sí ọlọ́run nú ayé ènìyàn. if there is no God in the life of man. ìtọ́ yẹ kó kan ṣe wàá fọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣe òun. we are supposed to do one year we use ten years to do it. wáyè fọlọ́run. look for time for God. nínú ṣọ́ọ̀ṣì yín wáyè fọlọ́run. in your church look for time. nínú ilé rẹ wáyè fọlọ́run. in your house look for time for God. àjò rẹ wáyè fọlọ́run. in your journey look for time for God. fún gbogbo lé ọlọ́run lọ́wọ́ yìí. everything to the hand of God. Jacob rán gbogbo tó lè di lọ́wọ́ ọkùnrin padà sókè òdu ẹ máa lọ ẹ máa di lọ́wọ́. Jacob sent forth everything that we want to hear from him. please don't understand this for sure. tí bá sójú rere ọlọ́run. if there is no the favour of God. èèyàn ò lójú rere o. God does not have any favour to do. èmi sì ti bá wọn yọ nǹkan kú o. I have removed something in, in my life. bẹ́ẹ̀yàn ọ̀bá rí bẹ́ẹ̀yàn bẹ́ẹ̀yàn ọ̀bá rẹ ní bálà. that if you don't have something to associate with that blessing will tarry. they have uh, eh, given you money to do business and the business no go prosper. èmi wá wípé gbàmú ọ̀ràn bá. take a little does not uh, cure malaria. èmi ọ̀fẹ́ gba omi lọ́wọ́ ń bọ̀ o. I don't want to take water from the bowl. mo fẹ́ kọ́ lọ ń gbẹ bọ̀ o. I want God to make my own bowl for me. ẹni tí ń lọ pọn mi lọ́dọ̀ ń bọ̀ o. when you fetch water from somewhere, that have no bowl. ìjọ ń bọ̀ o ọ̀bà sílé tó tilẹ̀kùn rẹ̀ bóyá ṣe pa. his door wey how I go fetch water. sọ pé mi ò gba omi olómi mu lọ́dọ̀ ìmọ̀. I don't want to collect another amount water this year. mo fẹ́ kọ́ lọ ń gbẹ kàga ayọ̀ fún mi. I want God to build a well of joy. mo fẹ́ kọ́ gbẹ gàgà àánú the joy of mercy for me you. I won't go to surprise you. Sọ pé mo gbé mi àmì yé ìbọn. Swallow it. Amen. Bàbá àgbà. My great father Jacob acknowledged God. Mo ti ṣe ìwé lórí ìrìn àjò Jacob. I have made a book concerning the journey of ah, Jacob. Ọ̀rọ̀ rẹ̀ máa ń jẹ his matter really surprised me. the more he commit sin he receive favour. pẹ̀lú bó ṣe ṣe ní dààmú tó ló ṣe lọ́lọ́run ṣe ràn lọ́wọ́. with all his struggle God help him out. àfikáyé máa pọ̀ lọ́run Jacob náà. and the world is calling God on Jacob today. bàbá gbá. that man is wise. ọmọdé ẹni tó go wà. he knows acknowledge the people that have glory. ọ̀pọ̀ wa pé. a lot of us believe that. èèyàn ní ràn yàn lọ́wọ́. it is man that help man. ìyẹn tọ́lọ́ ń bá fi sọ́kàn àwọn ènìyàn yẹn. except if God has laid in the heart of that person. tí o bá fi sí ẹ lọ́kàn ò lè láṣeyọrí kankan. if God don lay in their heart you cannot have any success. tí àṣeyọrí rẹ bá máa dé. and if your success will come. wàá kàn rí pé gbogbo èèyàn máa máa like you. you see that people will love you naturally. hello amen. àwọn èèyàn á máa pè mí pé táwọn ò bá fún mi lówó àwọn ò lè gbádùn torí pé ọdún ìgbà táwọn bá rówó fún yín lọ́jọ́ ìjọ ń bá lọ ṣe sunday service ní ẹ̀ẹ́kọ́tà wọ́n á ní bàbá ń bolẹ̀ wà ṣé àbá ń lé lálẹ́ owó wọn ń kó bọ̀ wọn ò tọrọ owó. the day I did not do service they will tell me, daddy are you at home they are bringing coming to give me money daddy I did not come to beg. ọ̀sà káàdì tá a mú dání ibo ni ká fowó yín sí. Tobi will call me the card is account do people. ṣé wọ́n rọwọ́ ọlọ́run padà ni. they are doing it because they are seeing the hand mighty hand of God in return. torí pé bàbá ti kú ló máa sọ̀rọ̀ bàbá. because that that that that's why I'm talking about it. ọdún kan wà tí bàbá ní ọgbọ́dọ̀ délé mu ní bàbá o mi rìn ah bàbá mi wà sọ́dọ̀ rẹ mọ́. Ah. said I'm not coming to your place again. ẹgbẹ́ kágbára ọlọ́run ìgbà ní fàmíyà. ah you want wọ́n fẹ́ràn bàbá bí ẹ love that is very much. bàbá tó fẹ́ràn ò tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. this what to be loved. àṣé bàbá fẹ́ dán mi wò ni. not knowing that he want to test me. hello. haṣa. kí mo ní bàbá fẹ́ ṣe. he want to test me. wọ́n fẹ́ test mi wò kí ni wọ́n fẹ́ fi test mi. and what did the test. bá a ṣe délé wọn. when I go to his house bàbá lọ jẹ mọ jẹun. Bàbá say you I'm going to feed you and I heard. Asọ̀rọ̀. We spoke. Ọ̀ gbọ́dọ̀ kanjú o. Mo ní yẹ sá. We a lot and said don't be impatient o. Oh yes sir. I said yes sir. hello a sì parí tán. after bàbá náà mọ̀ pé ntọ́ lọ́ọ̀fù láyé lówó tuntun tuntun. I said I oh, know this is what you love. mo ti ní owó ilẹ̀. I print this money. bó bá jẹ́ òfin sòògùn ní òní ni wọ́n bàjẹ́. if you have used it as a sham or ritual. tọ́ ọ bá fi ṣe kí ni. destroy it today fifty thousand ni fún ọ. and this fifty thousand for you. twenty five thousand fáwọn ọdílé rẹ. and your twenty five thousand from your followers. àwọn àmà fún yín. ah daddy you are, you are supposed to give you money. ọlọ́run rẹ ti sọ mí di your God has prospered me. ó ti ràn mí lọ́wọ́. he has helped me. o gba owó. you must collect this money from me. àwọn tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lónìí. people that are there can witness it today mo ní bàbá ń fi ṣoògùn. say then I that I'm using ritual. gbàdúrà. I'm the one that I pray to that space. ọlọ́run ọ̀run má jẹ́ mahun mọ́ o. so don't let me know a stingy person. má don't let me cause pain somebody tí n bá wá àyàn lọ́lé. I visit somebody. jẹ́ n lè fún lówó. let me give him money. bá wá mi wá. somebody come to visit me. jẹ́ n lè fún lówó. so let me give him money. I must not know stingy person ẹ eh, eh, wọn ní ọba jẹ ọjẹ bẹẹ àlówó ilé òòmù délé oh, ọba àwa lọ sọnù ó ṣèlú mi sọsápò rẹ tí wọn máa mú lọ báyìí òòmù kò kọ́ńpáǹdì mo ní bàbá mo gbà lórúkọ olúwa wọn mú kẹ́ ẹ lè máa fi tó dé dúró ni o. for you to know the stage of that argument. stage yẹn ló sì máa wà lọ́dún yìí. amen lágbára ọlọ́wọ́ ní tọrọ lọ́wọ́ ẹ̀. amen God will take you to that level you never beg. olùmọ kìnìún a máa ṣaláì ní. say the lion do suffer. ebi a sì máa pa wọn. and they go hunger. ṣùgbọ́n àwọn tí ń wá olúwa. but people that search God. yóò ṣaláì ní tọ́da. cannot but have good things. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run. by the grace of God. Jacob lé àwọn ìran yìí. Jacob pursue his generation. fa gbogbo diwọ́ gbogbo tì. remove all obstacle and. mú eléyìí dání ẹ. hold on to this. gbogbo ntọ́ bá jẹ́ tọ́lọ́run láyé. everything that belongs to God on earth. èyí èèyàn fagbára káká ni o. you will do it with all your might and power. ẹ rí i pé kì í rí ọ lọ́jọ́ tí ọba ti sí nine vigil. you say you no be tired the day of nine vigil. ọjọ́ nine vigil ní rẹ̀ èèyàn ní ọjọ́ ah, ah ṣé wọ́n lè lọ ṣé wọ́n lè lọ nine vigil ah, báyìí àkóbá ni odidi ẹ̀mí ni. that is an implicating spirit mo gbé gbogbo novel ọ̀rọ̀ ọ̀rọ̀ mi lọ́rùn láti kà ìgbà mo tó gbàdúrà mo tó lè kàdà tó ka bíbélì tá ẹ bá fẹ́ sí bíbélì kò lè ràn yín lọ́rùn láti sí. when you want to read the bible it's so difficult for you it also affects me like that way. èṣù ló jókòó tì it is the devil that has abode with it. ìdí ẹtí bẹ pẹ̀lú ìpinnu ọkàn. he said with determination. ẹ faramọ́ lọ. acquit yourself with God kó gbogbo ìdíwọ́ gun òkè odò lọ́dún yìí. remove everything hindrances away from your path. kó bá ọlọ́run rìnrìn àjò àjò tó yẹ kó rìn lọ́dún yìí. and work as you suppose to work with God this year. má jẹ́ kí iṣẹ́ rẹ jẹ́ number one. don't put your job as a first thing. jẹ́ kí ọlọ́run jẹ́ number one lọ́dún yìí. let God be the number one in your life. ọwọ́ ẹnìkan làṣeyọrí wà. it's in the hand that we have success. nígbà tí jábẹ́sì dojúkọ ọlọ́run ló tó rẹ̀ àánú gbà. when Jacob uh, Jabez face God that's when he was being blessed. bíbélì pé torí mo bí ní ìbànújẹ́. the person say because I gave birth to him in sorrow. ìfẹ́ burúkú àtẹ̀yìn yẹn ẹni tó lè mú kó lẹ́ni tó dá wa. the evil portion that you and I have chosen. The person that I have chosen. Be careful. Lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ mú epo wá lọ máta wá lọ mú lọ mọ gògóró wá lọ mú gbogbo ẹ̀ wá. From concussion minister of God I ask you to. Má ṣe ètò Ọlọ́run ò létò. Don't do ritual God is not in that place. Bá gbòòrò wá sọ́dọ̀ mi tó bá ti change line má mú o. If I give you anointing oil and it has changed me. Bá ọba gbòmí lọ́dọ̀ prophet kí prophet tó bá ti change má mú o. If you take water and they change the water don't drink the water. Kò sí ètò kọjá tá à ń ṣe yìí. There is no any concussion more than what we are doing now. Fòsó okay ní báyìí lọ mú mi wá lọ mú òróró wá lọ méso wá ọ̀tán. bring food bring anointing oil bring water that is enough. sórí tí èṣù bá bọ́ di ògo àná wọn dàwó padà. and gather glory for you they will destroy you. tẹ̀sùn bá bọ̀ di ògo. if they gather glory for you. ó nà ní ọ balùwẹ̀ wọn. the devil also will demolish you. ṣùgbọ́n ọlọ́run kí ló dé táwọn èèyàn fi tẹ̀ lọ́lọ́. when the people refuse to follow God. ọlọ́run kì í kánjú. because God is not impatient. kì í kánjú o. he is not impatient. ó máa ń ṣe díẹ̀. he do it gradually. gbogbo gi gbogbo ń tá fi ṣàpẹrẹ láyé ni igi. everything we can use to describe it is the tree. tẹ́yà bá ti àgbàdo lónìí. if you plant corn today. tó bá dàgbà lónìí. and it grow today. tó so lónìí. and it people today lónìí, and you harvest it today it is man that you have harvested. you harvested a woman being. ọwọ́ o he came. nílẹ̀ yorùbá we have it in yorùbá land. wọ́n á lónìí. they will plant in yam today. wà lónìí. and they will put it. wọ́n sì jẹ lónìí. and they will eat it today. èèyàn lọ jẹ. it is man human being you have eaten. tó o bá wà láàyè pàtẹ́wọ́ ńlá fún ọlọ́run. if you are like that for jesus sọ fẹ́rẹ̀ rẹ pé. tell your friend that. gba ọlọ́run tí máa ń ṣe díẹ̀ sọ fún bẹ́ẹ̀. accept God that do it gradually. sequentially ọ sọ bẹ́ẹ̀. those things gradually accept it. tó o bá ti gbà wá àdókè. if you accept it you get to the àlàáfíà máa bọ̀ gbé. peace will dwell with you. ẹ̀mí gígùn máa wà. long life will dwell with you. kí ló ṣẹlẹ̀ sí Jacob. what happened to Jacob. ọwọ́ aya ó kù nìkan ọkùnrin kan bá jìjàkadì má bá ọ̀rẹ́ rẹ má bìbù wọn má bá wọn jà wọn ò rántí ẹ wọn ò sọ bá Ọlọ́run tó dá ọ wáyé jìjàkadì lọ fún. battle with your God don't fight your way of relatives. gbogbo tí wọ́n gbà nínú ìran rẹ padà fún ìran rẹ. recover back the glory that been snatched from your generation. ipò ṣe ṣiṣẹ́ débi pé àwọn èèyàn sọ pé àbò ni àbò nǹkan. I walk to a city that people say is it the one or not ọlọ́run kì í kánjú. God is not impatient. mo ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàdé nínú ìrere. I have met a lot of people in the gospel. màmá kan ń gbé mi lọ sí ovasi. mama don say they take, me to ovasi. to ovasi. when they take me to ovasi. kí n tètè mú tí mo fẹ́ mú. they take everything I need. sí oòrùn mo fẹ́ bá ṣiṣẹ́. and go to work with. àbí òṣùpá. you want to work with moon on sun. àbí ìràwọ̀. or star ó ní kò ní pé káwọn ọmọ àjọ máa pọ̀ kí wọ́n máa pọ̀ lọ but one eyes will blind. ó lè jẹ́ ọgọ́rùn-ún èèyàn wọn á máa fi rúbọ fún ọ. they will use just Lord like hundred people for sacrifice. I don't need that one. I coming from darkness I must not enter to darkness. ọlẹ́nu ẹ̀ wa yẹn. he said I he slept to you. ọlẹ́nu ẹ̀ mọ wa yẹn. he slept to you. you ibi ọkọlé sí mo kọ́lé sí lónìí. he build houses where I build, I build my own house today. ó padà pàdé mi ó la ọ̀nà ọmọ oníjàkadì ó láfìgbà tó débi o. ah you this child has still meet you where you are today. inú estate kọ́lé sí mo kọ́lé the same estate that's where I build my house. I don't know that's, that's where I build this house. ọkàn wa ìránṣẹ́ ọlọ́kan wa nínú àwọn èèyàn ọlọ́run bàbá wa kan lọ́lọ́run wa wa labajọ ríra wa. to visit him ah, i saw him. obìnrin ele sure. Ah, this is woman. ó ní owó ní ìlú ìbàdàn àtàgbè. so rich in ìbàdàn ó ní nínú èkó àtàgbègbè ẹ. she so rich owó yẹn pọ̀. he has money. ṣùgbọ́n kò bímọ. but he has no children. ọtán àbí ọtán. is that not the head. tó sì ń jó wájú ọlọ́run máa kàn wò báyìí títí. if he is dancing before God i will look at him. àwọn ẹranko ẹ̀dá. this woman. ọ bá wọn pàdé àwọn wìrìwìrì la. you make them be uh, in haste. Eh? kìnìún kan kó gbé kìnìún kan wá bó ṣe gbé wá náà ni ó gbé lọ. the way say you bring that ritual the same thing we take it back. kìnìún kan kìnìún kan fi ṣe kìnìún kan kìnìún kan nìkan nìkan fi kìnìún kan. they will join things together to. ọ padà wà á dẹdun arẹlẹ ni. they will turn they will, you become red wretched at the end of the day. ṣùgbọ́n tó bá jẹ́ tọ́lọ́ ni. but if this for God. ìwọ náà máa jìjàkadì. you have to struggle. ọlọ́run ò yí sí. God is not so easy ọba mọ bíbélì. if you know the bible. fàdúrà kun. add prayer to it. ọba jáládùá. and if you pray for mọ bíbélì. no bible. torí pé bíbélì tẹ̀ ń wò yìí. this bible you are looking at. àwọn ẹni ẹ̀mí lọ́kọ̀ fi ṣẹlẹ̀. it's written by the spiritual minded people. ìdí nìyẹn tí syllabus rẹ̀ ò lè yí padà. that is why the syllabus are valid. àlọ́ fẹ́ jókòó tọ́lọ́jọ́ kọ gbogbo eléyìí mọ́. who can see the God and write this kind of thing. kò sí. we can't find him. ìdí sì ni táwọn ẹni ẹ̀mí bá ti tú kò lè dí kò lè kò kò lè jẹ́ different kan náà wọ́n ètú. that why when spiritual people reveal the secret the mystery it cannot be bá ṣe ń lágbára nù wọn ni wọ́n ṣe máa yà sí. and they will expatiate the way the holy spirit. ọgbọ́n ò wisdom cannot handle torí kì í sọgbọ́n wọn ègbé kalẹ̀. because it's not by wisdom. ẹ̀mí ni wọ́n fi kọ́. it is by the spirit that it was. ẹ̀mí sì ni ọlọ́run. and God is the spirit. Jacob bá ọbẹ̀kùnrin yẹn jà ọ́yá. nígbà tí ó sì rí bẹ́ẹ̀. ó kò lè dá. ó wò lè dá. ó fowó kàn án ní ìwé gbígbí wo o le ma gba àwẹ̀ àtàdúrà kọ́ ọmọ fọ̀mẹ́tì o le ma gba àwẹ̀ àtàdúrà ma yagbe ẹ̀jẹ̀ èmi ti yari wo o le ma gba àwẹ̀ àtàdúrà kí sẹ̀pọ̀nà dàlù ọ́ ki gbogbo ara re le kodokodo mọ́ bẹ̀rù ọdún ni kọ́ ọba jàjàkadì kó o sì gba ogo rẹ̀ padà. whatever way you are fasting you may encounter a lot of da kí continue in prayer and it will wa láì láì gbàdúrà pé mo gbà ó sinmi ó ó ó gbogbo má sì pé ó stop débi kan pé ibi àṣedé yìí ó tó gẹ rárá o bọ́ọ̀ bá ti rọ́ máa rọ́ lọ ògo gan gbé ọ lọ. enter to glory let the glory take you to the highest place it is the fire that took Elijah to heaven it took him to heaven. má gbàgbé. don't forget. agbára ọ̀run. the power of heaven. ló gbé ló gbé Elisha lọ́nù kòtò. took Elisha to the. wọ́n sin òkú sọ́dọ̀ rẹ̀ kí ló ṣẹlẹ̀ sí. òkú yẹn jí lẹ́sẹ̀kẹsẹ̀. and the dead soul rise up lágbára tí ò ní kú gbà tó tó receive the fire that will not die when you are dead. ṣiṣẹ́ tí fọ̀n lẹ́yìn ikú. do the word that will speak after death. deliver your generation from fortunate. tipasẹ̀ rẹ jẹ́ gbogbo ayé máa jì. through you let people know God. wọ́n máa ń sọ fáwọn èèyàn tó bá lọ ìlú rẹ̀ lọ sòkú tó fún gbogbo wọn lóúnjẹ tó fún màálù ó ṣe wọn nírè tó bá délùú rẹ̀ tó kọ́ béèrè ni pé níbo wọ́n talẹ̀ kù kọ́ ra lẹ̀ church kó o ti kọ́ kó o ti ṣe everything kódà bá wù ọ́ pẹ̀lú rẹ̀ lóṣù kó o sọ wípé pẹ̀lú orí ọ̀fẹ́ tí n bá ti kú ilé ìlú mi ní kẹrù mi lọ èmi ti sọ fún wọn ní ìsìn pé bí n bá kú sí London tí n bá kú Britain tí n bá kú Canada tí n bá kú sí Èkìtì tàbí mo kú sí kí ni n porúkọ bí apòmù ẹrù mi ló wa o. the best is to. olódó ibẹ̀ lọ́lá gbójú ó do anything that is spiritual in your town. and if I tell you that there any place you should bury me there because I have done a work that will speak after my death. ọmọ they should not transfer it to any place again. àbá Baba, mi ni kẹ́ máa wá wọn. torí babalọ́lá nìsín ọmọ ìlà kìlú wo ni tiwọn odò ọwa bàbá lọ sùn sí ẹni ò I don't want to do that kí bá sùn láyé bí wọ́n bá ti sinmi bẹ́ẹ̀ bí ti ń sinmi báyìí ni wọ́n ti bóde tìpó tìpó sí ilé <laughs> mọ̀ ń lọ. I'm going home. orí adé kì í ṣe kíni kì í sùn ta. Crown does not sleep outside. Ohun tó yẹ kí wọ́n lọ ṣe lu ẹnu. Kàkà bẹ́ẹ̀. That suppose do your town to propagate the gospel. Wàá máa fowó yẹn. Don't use your money to proud to your. I proud fowó proud wọn bá tiẹ̀ jẹ́. they will destroy you. lọ fagbára proud mẹ́. go use the power to proud in your town. àwọn pásọ tó ní nánú kí a sọ̀rọ̀ ọlọ́run èèyàn rẹ. and look for a powerful person to speak the word of God. ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá nà sílẹ̀ kí ni èsè yé nà rẹ̀. if they lift any evil hands you, come upon them. a dà shall be well with you. o débi tó yẹ kó o dé. amen you get where you suppose to get. ẹni bá náà ní orísun ibú ọlọ́run tẹ̀rí. source God will demolish them. David abikinakuru Jacob gbàdúrà. Jacob prayed ọyá mọ́mí ṣe díẹ̀ ká yóò egungun ìtàn Jacob sì yẹ ní oríkèé. máa wo tó bá máa kọ̀ sọ pé by tulas by fire by force mo máa wọnú ògo lọ́dún yìí. by fire by force mo máa wọnú ògo I will enter the glory this year. nígbà tí àwọn tá à ń gbàdúrà ògo yìí mi máa ní ṣé ti jẹun alẹ́ wọn náà ti jẹun alẹ́ torí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo ti fẹ́ yàwó nineteen eighty mi àti ìyàwó mi ti ń gbé à ń lọ òde o. we are going out for a jet a ní are you going this night. ó don't be angry we are going to a mountain to pray. ọ̀rẹ́ mi tó ti takatibla rẹ̀ a ní tiẹ̀ dùn náà ìgbà wo ló fi mi ìsìn nǹkan ni mo ti bẹ̀rẹ̀ wèrè mi nù mùsùlùmí. this not uh, when I started my kind of life. àdúgbò ń bá dé gbogbo ẹni tí ìkírun mùsùlùmí bẹ̀ ni ó kírun. and that day you know you have to so just pray. so mo dénú Jésù náà rè mọ́. when I get to Christ. à ń lọ orí òkè lóru. I will tell you we are going to mountain today. a wà lórí òkè ọjọ́ níjọ́ kan. we are in the uh, of ọjọ́. bàbá lórí òkè ọjọ́ kì í the owner of the place. ẹ bóde ń bí o. they leave this place so I don't want you. wọ́n ń gérí èèyàn lọ o. they people here they people here. I will the government to come and carry them cut up here. They cut hands, they cut legs here. Àbúrò mi ó bú ẹkún. And my brother cry. Báwo mi sẹ́ gbọ́ ìbọ̀rọ̀ mi gbọ́ ìyá. Do you get the announcement to what they are saying there? Kí lórí rẹ̀ láyé gan? What have you are you a fortunate person? Ọwọ́ tó ní wọ́n ń gé yẹn ní ń gé. This hand kí lọ́wọ́ yẹn ṣe láyé kan. have you used your hand to do any good thing. lórí mi lónìí. and let them behead us ah, here. àlọ́ o. we are not leaving this mountain. ẹ̀yin ọmọ tẹ́ ń bẹ lábẹ́ àpàtà ẹ̀ bóde o. Ah, know that under the. wọ́n gé orí èèyàn o. they behead people here oh. orí wa. let them cut their hair let us behead. o ti tán forí yẹn ṣe. nothing we can use our head to do for now. ibẹ̀ mo ti gbọ́ pé wọ́n á pè wá sìn láyé. and as we I hear the message that you are going to be served. in the night by nine o'clock. òjò ńlá kan bẹ̀rẹ̀. there was rain. ó sì parí láago márùn-ún. and it end by five. inú omi yẹn láti gbàdúrà. in that rain we have prayed epo àwọn baba àwọn àwọn àwọn gbọmọgbọmọ wà gé orí wa. that let him go get come and be headed. aago mẹ́ta. around three a.m. ọlágójú ti láyà jù. message. ọmọ ibrahimu. ọlágójú you so bold. wo mi lónìí. look at me today. o ti dẹni àgbésìn. you have become people that some people will serve. ta ni bá mi sọ̀rọ̀ ẹ̀yin ọmọ yìí. I look round who is speaking to me. I said I had a voice now. that they are going to serve us. today they are serving everyone of us. ọ̀rẹ́ mi pè ọ̀sìn mọ̀mọ́. Amen. They are going to serve you. Amen. People going to serve you. Your whole life they will gather serve you. Àbọ̀ òfin orí àpínsìn Don't you want your life. Tọ́ ọ bá forí àpínsìn hallelujah kan kí n Hallelujah. Ẹ jọ Jacob died orúkọ ta là ń dá báyìí. today which name you mention. ṣẹṣẹ rẹ ń fọ àbí ọfọ. is his word been announced or not. iṣẹ́ ti fọ̀ lẹ́yìn ikú ọlọ́run yóò gbélé ọ amen. orúkọ babalọla sọ lè kú láyé mọ́. the name of babalọla can you write today. àrọ́mọdọ́mọ máa bá. from generation to generation we meet it. bàbá ti kú kémi tó wáyé. when I die before I was born. àwọn kún fifty èmi wáyé sixty two. I die fifty and enter to sixty two. pẹ̀lú orí ọ̀fẹ́ ọ̀nà. by the grace of God. ẹ̀ẹ́rì pọ́dún yẹn jìnnà síra. you can say that the years. àwa balẹ̀ nù èèyàn àwọn mìíràn tó máa balẹ̀ nù wa. another people is going to take it over. they are going to take over from us. sọ fọlọ Ọlọ́run pé àní nínú ayé tí mo wá yé o. this word, am I. mo máa lu àánú lọ. I will have my breakthrough. orúkọ rere mi gbọ́dọ̀ fara. my good name must be announced. ayé ò lè gbàgbé ọ̀rẹ́ kọ́ya odò bá ń jọ mọ́dàdà yé adé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ the grace of God nítorí wọ́n ti ṣe tó lágbára. because they have done a great eh, work against prayer. ìtò wí pẹ̀lú ní twenty one ni pé olúwa. what they go to tell God when you are running twenty one times. omi ní mú èso di igi ńlá. it is water that make fruit to, bear fruit. omi ní rọ̀ sáyé tara fi tu gbogbo èèyàn. it is water that make people to be comfortable. omi ní rọ̀ tí gbogbo ayé àtẹrútọ ọmọ máa ń gba ìtura. it is rain that make people to be comfortable. yáyé mi nítura. yóò lè máa let me comfortable. jẹ́ kí n na ìpàjáyé. let me have great impact. jẹ́ kí ayé mọ̀ pé lóòótọ́ mọ kọjá lọ́nà ayé. the head know that truly I pass through the heart la ipa lọ́dọ̀ ọmọdé àti lọ́dọ̀ àgbà n gbọ́dọ̀ sìn wọ́n wáyé tó ọba ní sìn wọ́n wáyé pàtẹ́wọ́ ńlá fún Jésù ọ̀yá mọ́mì bó ṣe ń jìjàkadì ó wí pé jẹ́ kémi kọ́ lọ sọ́jọ́ lọ́wọ́ lọ lọ́dún yìí lórí rẹ̀. we allow God to, go without answering your prayer. oòjọ́ lọ lọ́fẹ̀ lọ́dún yìí. we allow go without answering your prayer. I will not allow him to go. yóò ṣe tèmi ni o. he must answer my prayer. yóò ràn mí lọ́wọ́ ni o. he must help me. yóò gbé mi ga lọ́dún yìí. he must lead me. yóò ṣàánú mi lọ́dún yìí. he must have mercy on me. yóò rántí mi lọ́dún yìí. he must remember the good. láàárín àwọn alààyè. among the living souls. yóò gbé mi sókè lálá. he will lead me up higher ó sì wí pé. ó wí pé. èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ. ọ lọ bí kankan. bí kò ṣe pé ìwọ bá súre fún mi. ọ̀tàn ọ̀ya sáré sáré. ó sì wí pé. ó wí pé. orúkọ rẹ. ìwọ. ó sì dáhùn pé. àti ẹlẹ́dàá rẹ lọ́dún yìí. and your creator this year. separate ọdún yìí. separate this year. gbà lọ́wọ́ tọ́ra gbà ọ̀ràn bá a and take a little does not uh, cure malaria. It is who God have mercy upon that will do Look for the mercy of God this year. Don't look for the mercy of anybody. Wọ́n sì dáhùn pé. Ó dáhùn pé. Jákọ́bù. Jákọ́bù. Wọ́n sì ní pé. A kì yóò pe orúkọ rẹ ní Jákọ́bù. Ìpè Jákọ́bù change. The portion of Jacob was transformed. Orúkọ burúkú tí ayé mọ̀ mọ́ òòrùn gbúrú ẹ lọ́dún yìí. Amen. The evil name people are named you will not be a portion. akọ̀wé ní ń bọ̀ alákọ̀wé ní ń bọ̀. Ah, that is. èlò lọ́jọ́ onígàárí ah, ọmọ tó bíi thirty thousand. that's a graduate coming o. wọ́n kó aláta. graduate is only only thirty thousand. ntọ́ jẹ ládùúgbò gan ló jẹ lọ́lé ó ti yẹ kó o sá lọ eh, pé because you are owing people debt. àwa tó bá bàbá ọlágúnjú jọ́sìn monday ah. ṣùgbọ́n ọmọ pé gbèsè lọ fẹ́ bẹ́ẹ̀. you know you have debt to pay. o ò sì ní jẹ́ onígbèsè mọ́ látòun. àmín wọ́n á ní ọkùnrin ọlọ́rọ̀ yìí lórúkọ jésù. amen they say the rich man has come. ọkùnrin tí wọ́n fún aládùúgbò lọ́wọ́ jẹ lórúkọ jésù. amen you be the one. ayé ìwádìí rẹ̀ wò ní. people dey search for you you be unsearchable. lórúkọ rẹ ọlọ́kùnrin. they say what's your name. jacob. Jacob. My name is Jacob. àpérúkọ Jacob. You no be Jacob anymore. ta ló fẹ́ ṣépè fún Israẹli lónìí. Who want to curse Israel today? àwọn tí wọ́n wọ ìlú wọn láàrin ọjọ́ kan people that travel to Israel just one day. there are more than ten million that travel. and they feel them. and they give them accommodation. every year. gbogbo ọdún. àwọn èèyàn wa tún jẹjẹjẹ wọn ó dì sápò. and people dey will be fall and they will. serve yourself nílùú wọn. left over ìbẹ́pẹ wọn ẹ̀ lè gbé dání. you cannot carry that purple. o tó bẹ́ẹ̀ láti sí siri kí porúkọ ẹ̀ siri ọ̀gẹ̀dẹ̀ kó o gbé. you cannot carry the, the, the banana. ẹ gbà nílùú òkúta yìí. in this land that is stony is stony land this how the. anywhere àti dídín ilé wọn òkúta. people up to their house. ọlọ́run sì orí òkúta yẹn ni wọ́n sì ń gbìn kan sí. they plant this on the stone. ẹ bá rí àgbẹ̀ wọn kì í ṣe pé ẹ̀rọ òpin oko wọn tọ́ba jẹ́ famine ni ti jẹ́ láfsọ kìnìún kan ah, ẹ máa wo ẹ máa wo kọ́mùnì yẹn lọ. see their companies and the agriculture is so pleasant. iṣẹ́ àpò ò petrol. they don't have oil. ẹ lè rí igi tọ́ba máa dàgbà báyìí tó dúdú lọ́wọ́ irrigation ni. it was irrigated all the trees. síbẹ̀ kò sí ìlú tó ní àgbẹ̀ tó ṣẹ̀dí àgbẹ̀. there is no country that have agriculture like them. ẹjẹ́ a pé wọ́n ń bọ́ gbogbo orílẹ̀-èdè láyé. they are feeding the whole nation of the world. ìrì ọlọ́mà ìrì ọlọ́mà wọ orí rẹ lọ́dún amen the day of God will come upon you. o ní má lọ́dún you no be slain this year. o dààmú má lọ́dún amen. ó nìkan ṣoṣo ọlọ́run kan ṣoṣo yìí yá ìpín Jacob padà. it is only God. that turn the destiny of Jacob that will not be called Jacob. you already call your call Israel. clap am for Jesus pé kí bàbá ọlágúnjú fi bá wa sọ̀rọ̀ ìwọ àti ẹlẹ́dàá you and your creator lọ́dún ìwọ ààyè fún look for time for God. pa gbogbo ìdíwọ́ gbogbo tì. remove all obstacles. wá ọ̀nà fún ọlọ́run. look for time. wá ààyè fún ọlọ́run ilé rẹ. your your home gbó facebook wo máa ń wọ̀n lọ́dún yìí. and let your facebook be reduced this year. o fi three hours wo facebook. you lose three hours online. ọ̀yẹ́ kó o sùn láago mẹ́sàn-án. you go to sleep by nine. facebook ojú o sùn láago mẹ́ta. and ah, facebook no allow you to sleep till three a.m. táìmù wo ló gbàdúrà tó fi ní dahoro. are you going to pray so that you no be empty and desolate. ẹ̀mí kúkú ni a sọ mọ́ facebook. it is a speed even speed behind facebook. dẹ̀yìn lẹ́yìn facebook lọ́dún yìí. desist from facebook. o ti gbọ́ mi dáadáa báyìí ayé rẹ̀ sì máa dára. and your life will prosper ayé rẹ máa ṣe kíni. your life will prosper. o ò ní yáyé wá o ò ní sìn wọ́n wá ẹlòmíì tẹlifíṣàn no reversible nù ilé rẹ dstv you watch it twenty four seven kí n máa dákọ rẹ dstv star star ẹ kí n tó ní gotv ẹ ẹ tún pe pẹ́ẹ́lí náà àbí kí lẹ tún pè ní ẹ géèmù ó sì rí pé téèyàn bá kíyè sára. if you are not careful then. bí wọ́n ṣe ń parí eré kan. from one. wọ́n máa gbé mi sí. move this to the other. àádọ́wò yẹn lo wọ́n ń lo six months ọdún kan ọdún méjì nínú igbó. people like that the the actress and actors dey use many years in the group. táwọn ọba lọ sínú igbó ò ní rí nǹkan kan wò. he did not go to the forest to do those things. yorùbá sì wí pé ẹni tá a wò. the person that we will look. ẹ kégbèsókè you no be all looker. sọ pé mi ní wáyé mi ràn lọ́dún yìí. I will not just be all looker this year. máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tọ́gbọ́n. want to God appreciate God for the message. you and your creator appreciate God over the. lẹ́kọ̀ọ́ change ayé rẹ lọ́dún yìí. Lord let it transform your life. if your your creator transform your life. ayé ọ̀pọ̀ nájà gbogbo tọ́jọ́ bá ti yọ gbogbo ayé ní bá a nájà. if they pray people will celebrate it. ayabọ̀ nájà lọ́dún yìí people will trade your glory they will trade your success. òní gbé wàhálà kú lórí òkè yìí. and you no go with your problems. o ṣe ń délé lọ ọmọ rí mú. as you get home you will happy to have. ọmọ ọmọ yọ things will be well paid to and shall be well with you. sọ fẹ́ni tí mẹ́lẹ́gbẹ́ bàbá ọlágúnjú sọ pé ọlọ́run nìkan ní dániláre. that the language that is God that nìkan ní yọ it's God that help the deliver. hold on to it your way out. Clap up for Jesus. Clap your hand very well. Amen. Amen. Ó ṣe rere láyé. Amen. Ó débi tó yẹ kó dé. Amen. Ọkàn rẹ̀ ó sì balẹ̀. Ẹ jẹ́ nǹkan bún ẹ̀yin kan ní kí n bọ̀ yín ní àṣẹ àṣeyọrí. Let me. ọrẹ jí ó ṣe wọn ní rere. àmín. jẹ́ wọn rà àánú gbà. àmín.